lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah tí a tún wá ṣe asalatu àti asalamu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam almabi'utu rahmatan lil alamin annabi tó ṣe pé ìgbéǹde rẹ̀ tó lù wá gbé dìde àánú ló fi ṣe fún gbogbo àgbáńláyé annabi jẹ́ àánú fún àdàbìl bashar ó sì jẹ́ àánú fún alamul jinn ó sì jẹ́ àánú fún alamul hayawanati wal hasharat àánú tá ànábì jẹ́ fọ́mọ ànábì adama ọlọ́ntakúmọ́ kakú lórí ìrìn àti kíkẹ́ náà àtìkẹ́ náà ma bá wọn ara ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ títí yóò fi máa di ọjọ́ ìgbìndé alkiyama lẹ́yìn náà kíra wa n'i abẹ́ ọmbrẹ́là alhidaya abẹ́rẹ́ wọn Allah subhanahu wa ta'ala hidaya ti ń bẹ lára kálukú wa ọlọ́dàkùnmọ́ kàkó lára wa hidaya tí ò ti tẹ̀wá lọ́wọ́ tó jẹ́ ìmọ̀nà ká ma ju ọ̀nà tó lọ́n dáadáa mo sì kí àwọn àwọn àlùfáà wa àwọn fadilatu sheikh al-fadil Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ah musaddada ila al-khayr khutaa ọlọ́ndàkùn wọ́n sábà wá sàlékún dáadáa fún wọn àánú ọlọ́wọ́n bá ilé ìtàn pẹ̀lú wọn pẹ̀lú ìdúró tí òdodo ọ̀rọ̀ ọlọ́run ọlọ́ndàkùn wọ́n kà lára wọn. àárín wọn níwájú wa àárín wọn ní gbangba inú wa ti ń dùn ara wa ti ń yá àwọn ń tàn báyà náà kólúwáwá bọ́lọ́run ti bá wa gbé àwọn kalẹ̀ dáadáa yìí àwa náà táwa náà wá ń bẹ ní ẹ̀yìn wọn ọlọ́run mọ́jú dàrú wọn ọba tó ṣe wá ní khairu salaf fún àwa tá ń bọ̀ lẹ́yìn tí gbogbo àwa akẹ́kọ̀ọ́ tá àwa rí wọn tá à ń rẹ́kọ̀ọ́kọ́ lára wọn ọlọ́ndàkùn mọ́jẹ́ kó dọ̀la kọ́tí nǹkan mi o oríṣiríṣi atẹ́gùn ní mọ́ ń fẹ́ nígbésí ayé àwọn olùpèpè oríṣiríṣi atẹ́gùn ní mọ́ ń fẹ́ nígbésí ayé àwọn onímọ̀ atẹ́gùn bú tí mọ́ ń fẹ́ rú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́ndàkùn mọ́jẹ́ fẹ́ lù wọ́n dáadáa tá a ti fi mọ̀ wọ́n lánàá tá a bá wọn lórí ẹ̀ lénìí ọlọ́ndàkùn mọ́jẹ́ dọ̀la ká máa pàtàn ní ìpa wọn gbadúwáwì yìí olúwa o dákun àwa náà tá à ń bẹ lẹ́yìn wọn ọlọ́run dákun mọ́ yọ wá kú lẹ́yìn wọn mọ́jẹ́ká wa náà sọ pé àti mọ́ àwa ní mọ̀ ṣe ti wa lọ́tọ̀ dáadáa tá a bá lọ́wọ́ wọn táwa náà rò pé dáadáa ní ọlọ́run mọ́ jòdá ìdámọ́ wa lọ́wọ́ mọ́ ti dàrú mọ́ wa lọ́wọ́ mọ́ ṣàtúbọ̀ fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa mo wá bí tí wọ́n nítorí àsìkò wa mo fi kí gbogbo àwa jẹ̀mọ́ lápapọ̀ ọlọ́mọ kéwútọ́ ni àwa sọ̀ bí ilé nìyí ó ní pé kí ni pàtàkì ìmọ̀ nínú ilé mùsùlùmí bóò ni wọ́n ṣe pàtàkì tó nínú ìdílé mùsùlùmí àwọn àsọ̀rọ̀ náà rèé ọ̀rọ̀ tí èsì tọ́lọ́run tí èsì tàbí tí ń jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́dà fún ọ́fíìsì àdánwò fún wa ọ̀gá àdánwò tí mo bá olùsọ̀rọ̀ ó náà ní kó fi tọ́lọ́run tàbí nábì lẹ̀ tàwọn sàhábà kó wá mọ́fẹ́ nú tiẹ̀ tó máa wá polówó rẹ̀ fáyé ẹni burúkú tí wọ́n bẹ̀ ń bẹ̀ ni pé òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ yóò kọ́kọ́ dára pé ó fi tọ́lọ́run tàbí nábì lẹ̀ tí wọ́n sọ̀fẹ́ nú fáwọn èèyàn ẹni burúkú ẹlẹ́ẹ̀kejì ó ní páwọn ẹni tó bá gbọ́ lẹ́nu rẹ̀ táwọn náà tó wá tẹ̀lé ó ti kéré burúkú rẹ̀ ó kó àwọn náà nù ọ̀gá eré burúkú bẹ̀ kọ́ lọ́mọdé àti láíláí ó ní kí gbogbo ọ̀ràn táwọn tí wọ́n tẹ̀ nífẹ̀ẹ́ nu rẹ̀ ní bá wá ń dá onú tó máa mọ nípìn lórí èèyàn kọ̀ọ̀kan lọ́rọ̀ wọn ọlọ́dàkùn yàwá yàfẹ́nu yàfẹ́nu yàwá àríjìkí wá ní ká sọ̀rọ̀ kó yé èèyàn ọlọ́mọṣà pálíkì fún wa ń jòkó yìí àríjìkí sì ní kán bá ní sọ̀rọ̀ kéèyàn gbọ́yé ọlọ́mọṣà ti fún wa jòkó yìí gbogbo dábàá wí olùwàmọṣà tó qala rasuluhu qala sahaba pàtàkì ìmọ̀ nínú ilé mùsùlùmí gbogbo ọjọ́ ta bá ti ń gbé ìdílé mùsùlùmí kalẹ̀ tí gbogbo nǹkan bá ń pàdánù bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tó bá ń kù díẹ̀ tí ò tó nínú tá a gbọ́dọ̀ wá bó ti gbọ́dọ̀ tó òun náà ni ọ̀rọ̀ ìmọ̀ òun náà ni ọ̀rọ̀ ìmọ̀ pàtàkì jùlọ nínú ilé mùsùlùmí ilé tí ò bá jẹ́ lé mùsùlùmí ìmọ̀ pàtàkì mẹ́ kódà a nídìí ìmọ̀ nírú ilé bẹ́ẹ̀ torí pé bí ìmọ̀ bá dérú inú léhun ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ni èyí tó yẹ kó so òkùnkùn bẹ̀ kó sọ di ìmọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n yìí fẹ́ gbà wí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n yìí fẹ́ gbà láàyè amọ́dílé mùsùlùmí òun láti bùkátà pé ilé wa ò gbọ́dọ̀ máa wà kí mà kó mọ́ máa rọ̀ nínú ilé wa gbogbo ọjọ́ tí ìmọ̀ tó bá ilé tí ń dipá máa rí mọ́ nínú ilé tá pè nílé mùsùlùmí jama gbogbo orí àdánwò kádánwò tá a bá mọ̀ kó lè ṣẹlẹ̀ nígbèsí ayé èèyàn òun náà lẹ́kàn máa retí nínú ilé bẹ́ẹ̀ ọlọ́dà kò mọ̀ sí ilé bẹ́ẹ̀ o kí ló fà á tá a fi mú ọ̀rọ̀ yìí kalẹ̀ báyìí ó ní pé kò sí nǹkan kan ń pè ní islam islam tá a fi wí yóò ní nǹkan tó jòkó lé tó gbára lé ìlànà ẹ̀rì àfihàn ẹ̀sìn wa yóò ṣeé ṣe káwa la fẹ́ yọ ọwọ́ ọmọ kó mẹ́ẹ̀ islam ò ṣeé ṣe káwa ní kí màlọ́ọ̀rì wábì kan jòkó àmọ́ àfihàn sí náà wọ́n bá wa kò pọ́sibú èyí tó ṣe pé níjọ́ tá a bá ṣe Islam a gbọ́dọ̀ rí oná ní ìmọ̀ àwọn bàbá wa ilẹ̀ Yorùbá ọlọ́ba àti dáadáa fún wọn wọ́n ní ìmọ̀ ló làdí ní ọgbọ́n òṣèké ní ọgbọ́n òpè Islam eléyìí tá à ń ṣe yìí ìmọ̀ ló ní ọgbọ́n ògbé kí wá ló dé sí ìmọ̀ fi pàtàkì nínú ìdílé wa ẹjá kan ọ̀rá mẹ́nu bà àwọn pọ́ìntì bíi mélòó kan ọ̀rọ̀ bò ní mọ́ ti lọ́lá tó nǹkan la fẹ́ sọ ní òkú ìmọ̀ ìmọ̀ lọ́lá wú àdújọ mọ̀ àmọ́ kí ni ìfọ́táǹsì rẹ̀ nínú ilé wa àkọ́kọ́ ni pé ìdílé mùsùlùmí in tó gbọ́dọ̀ máa jẹ́ ọ̀gá àfojúsùn wa nínú ìdílé mùsùlùmí ìkẹyọ̀ kan ni kí ni nǹkan ó náà ni pé kayfa nanalu ridallahi subhanahu wa ta'ala ó ní pé bò láti fẹ́ rí ìyọnu ọlọ́run ìyọnu ọlọ́run tó ṣe pé òun ni yóò jẹ́ sábàbí lidukhulil janna ó ní ó sì máa jẹ́ sábàbí linnajati minan nar ìyọnu ọlọ́run yìí òun ló lè jẹ́ sábàbí fún wa tábì jọba àlùjẹ́ńtà tí gbogbo wa ń wákàwọ̀ ọlọ́mọdé àti wábẹ́ òun ọlọ́mọdé àti wá lọ́mọ àlùjẹ́ńtà ìyọ́nú ọlọ́run tó ṣe pọ́ náà nígbà wá bá tiẹ̀ tán ń bá ti yọ́nú sí wa iná jàǹdámọ̀ ó dé ìwọ̀ fún wa àwa náà ẹran wa ó sì ti di èèwọ̀ fún iná jàǹdà àlejò ọmọ náà ẹ wá rí ìyọ́nú ọlọ́run ọba yìí ẹnìkan ò àyàfi kó kọ́kọ́ padà lọ́sọ́dọ̀ ọba wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wíwálé ayé wa ta wálé ayé ọlọ́run ò kàn déédéé darí wa wálé ayé o pàtàkì tóun torí wa dá wa sílé ayé ta wà yìí òun náà ká lè mọ wá ṣe ìjọsìn fún Allah subhanahu wa a wá lè rí ìjọsìn yìí ṣe fún Allah subhanahu wa àfi ká nímọ̀ àfi ká ní kí ni jàmọ́ ká nímọ̀ gbogbo jọta bá ń bímọ ìtàwọn òbí òròjọ́ olóyọ́ kìyàmà lórí ọmọ ó ní pé ìjẹ́ wọ́n dá ọmọ yí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run wa subhanahu wa bá sọ fún wa pé kullukum wa 'an gbogbo gbogbo ọ̀rọ̀ tá ànábì sọ yìí kìí ṣe pé ìjọ ọmọ rẹ gun mọ́tò láyé àbí òrí mọ́tò gùn ìyẹn kọ́ láwùjọ yìí lórí gbogbo òbí ò lẹ́jọ́ tí ó rò lórí pé sọmọ rẹ gun ọkọ̀ láyé àbí ògun ọkọ̀ àwọn òbí wa wọn tí wọ́n rò lórí ọmọ rẹ kọ́lé àbí ọmọ rẹ kọ́lé wọn tí wọ́n rò lórí ẹ rẹ kọ́lé kò lẹ́jọ́ tí ó rò kí lọ́mọ rẹ yà gan èyí ǹjọ́ kọ́ ni ìtọ́rù lórí lórí o ọmọ èèyàn ya amúgbó kìí ṣẹjọ́ ni tọ́rù lálùkì yá mà ní pé èyí wá sí ọtọmọ rẹ mugbo gbó èyí nǹkan òun kọ́ lè òrò lórí lórí lálùkì torí pé ya amúgbó ọwọ́ òbí kọ́ ló wà ta ni mọ́ kádàrá rẹ̀ lórí ọmọ Allah subhanahu wa ta'ala kódà orí yìí táwọn òbí ó gbà lálùkì ọmọ wọn kìí ṣe pé a ah, ọmọ wa tọ́jú ọmọ rẹ ọmọ rẹ wá dá àfáà náà torí pé di àfáà náà ọwọ́ òbí kọ́ ló wà o ọwọ́ ta ló wà jàmá ọwọ́ Allah subhanahu wa ta'ala ìjọbi yóò lórí ọmọ ó ní kí ọmọ yìí ojúṣe rẹ tá a ní o ṣe ọmọ regardless pé kí lọmọ ń padà wá yá ṣé ọmọ tí wọ́n bá ti wá ṣe ojúṣe tiẹ̀ lórí ọmọ ìtọ́lọ́wọ́ bá ní ọṣẹ́ ọwá ṣe lórí ọmọ ọmọ náà padà tó wá ya dáadáa tayé ó tún wá ya dáadáa sí alkiyama náà ẹni ní o ẹjọ́ ti ẹni pé ìjẹ́wọ́ sí ojúṣe rẹ gẹ́gẹ́ bí òbí wọ́n lè asafi ṣẹlẹ̀ tẹ́rẹ́nu pọ́ìntì náà rọra ń ṣàlàyé yìí ọgọ́rọ̀ òbí ò gbọ́yé mọ́ láyé lónìí kálukú wá ń tájẹ́ẹ̀tì pé ọmọ mi ṣàgbọ́dọ̀ dẹni tá yóò mọ̀ wárí fún kò bá jẹ́ bí àǹfààní ayé kò bá jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn èyí kálukú wá ń sẹlibireti láàárọ̀ ọmọ nígbà ọmọ mi náà kódà mọ́tò ẹlẹ́kẹta ló ní gùn lọ́wọ́ báyìí ọmọ mi kódà nkọ́lé yóò pa ilé láìpẹ́ yìí àwọn ọmọ mi kódà òun àtàwọn kínní kan lọ́jọ́ ṣèpàdé nìsín àwọn gọ́vùnà kínní kan àtàwọn house of kínní kan òun àtàwọn ọmọ mi lọ́jọ́ ṣèpàdé ní tàbí ti fà nínú òun àti káwọn òbí mi náà fọ́nṣẹ́ àti ah, wà àtijọ́ ọmọ tó ṣe wà sí <laughs> ọmọ mi ni èmi mo bí ìyíùn kọ́ lérè torí pé ọmọ tó di oníwàásí láyé ọmọ tó di hafidu láyé ọmọ tó di onímọ̀ láyé ọmọ tó náà di amugbó láyé ọmọ tó náà di apààyàn gbogbo táwọn èèyàn máa ń dì ní ẹni tí ń sọ àwọn èèyàn di ń tán dì onítàníjàmọ́ Allahu subhanahu wa ta'ala àmọ́ tọ́lọ̀wọ́ bó bí gbogbo àwọn ìjọ lé òbí tí ó bá wọn rojọ́ lé lórí lálùkìyà àlà ó ní pé ọmọ tá fún ọ ṣé wọ́n ṣe ojúṣe rẹ̀ regardless pé kí ló padà yà àwọn ojúṣe yìí lóòótọ́ tó yàn bá wá mú o nígbà míì o ọlọ́run bá máa wá lò ó sábàbí kọ́mọ náà lè padà wá jẹ́ ọmọ tí ó wúlò láyé tí ó tún wá wúlò níjọ́ ń gbé lè alùkìyà àmọ́ ẹ wàláhì àmọ́rí hafizun lè kìtàbí láì ní ìláyé wọn bí táàmọ́rí kò ní ìmáàmù gbogbo àdúgbò nínú súnà ó ní àfáàgbà nínú súnà yóò sì dàlùkìyàmọ̀ bó ti já àfáàgbà tó àwọn òbí rẹ̀ ó tún wá rojọ́ lórí ẹ̀ lálùkìyàmọ̀ ẹjọ́ pé ń jọ fún ọlọ́mọ yìí ọ̀ mójútó a ìmáàmù ló padà ya ìwọ́kọ́ lọ sí ní ìmáàmù èmi ọlọ́run mo parí iṣẹ́ lórí ẹ̀ tó fi di ìmáàmù ìjẹ́wọ́ ṣe ń ta ni ó ṣe lórí ọmọ E si bá ẹlòmíì náà ọmọ rẹ ní ọ̀gá àwọn ọmọ oríta àwọn ọmọ ọ̀rá ọmọ rẹ ní lídì rẹ̀ tó bá níta ọlọ́wọ́ wa ní látara ojúṣe rẹ̀ tó ṣe lórí ọmọ ìwọ ọmọ ìlàjẹ́ náà ẹ̀yọ́ máa ní ìlú ọlọ́run kó máa ọmọ tí ọmọ tí ò tí ò tí ò tẹ̀lé tiẹ̀ ọwọ́ adékòbí wà bá rẹ̀ mọ́ lọ ọmọ hàn náà òun ti ṣojúṣe tá a ní kí òṣè yóò jèrè ọmọ lálìkì àmà àbí òní jèrè ọmọ lálìkì àmà àdá òjò náà yóò jẹ gbogbo ẹ ìwọ tí wọn rò pọmọ sí ẹni hafiz tó wá gbọ́sẹ̀ pé nuha ọmọ rẹ wáyé yàkuyà ó tẹ̀rí òun yóò gbà ládá lórí ọmọ lálìkì àmà yóò wà lìjẹ́ náà àmọ́ ìtókẹsẹ̀ lórí rẹ̀ ni pé iná owó àmọ́ ló ń rìn ìrùsàn rẹ̀ ọmọdọmọ bú ìwọ bàbá bàbá kí ni wọ bàbá rí ìwọ ti ṣojúṣe kódà níbi núhù ṣe ojúṣe dé

èyí ò ń já sí pé ànábì Nuhu alayhi salatu wassalam ó ti wẹ̀ ó yẹ kí ni ó yẹ kankan ìfà sọ́tún débi pé nígbà tó ọmọ tún yarí tó ti di pé ọmọ yìí yarí nígbà ọmọ tún di pé omi ti dé ilé ọmọ mi má lọ wá wá wá omi tó ń wò yí wàhálà ni àkíní omi òun ni wàhálà sàáwí ìlàjábà lé yàtìmú ní minal ma sẹ́ni pé ó dúró sọ ọmọ òun débi tí èèyàn máa ń dúró sọ ọmọdé àmọ́ ọmọ ló yarí pé ṣẹ́ àní mo fẹ́ tẹ̀lé ọlọ́sìn nìkan máa ń tẹ̀lé ṣẹ̀rígbà nẹ́gbà lóòrùn wà ní ìṣọ́lá tó sọ́lá ọmọ yọ ọmọ búlù tó àmọ́ yóò pàṣẹ wájú ọlọ́run àbí òní pàṣẹ wájú ọlọ́run yóò pàṣẹ wájú ọlọ́run so kí lọ mọ́ yá nǹkan o bàbá abú sì lè bí yàn bàbá abú lè sọ yàn ọmọ sì yá dáadáa tá a fẹ́ kó yá àmọ́ yìí wọ̀ ní kó pàṣẹ wájú ọ̀n gbèǹde alùkìyàmà ọlọ́run dákun àwọn ọmọ wa pásábáwá tí wọ́n lọ máa rí nígbò là ń lọ ni pé ojúṣe wa gẹ́gẹ́ òní ká mójútó o ibi tá a sì mọ pàtàkì ìmọ̀ rí ojúṣe wa lórí ọmọ ní kí gbogbo ọmọ tọ́nà bá fún wa mọ̀ pé primary assignment rẹ main assignment rẹ major ntọ́lọ́hún ó bí ọlálùkìyà máa ń pọ̀ ọmọ yìí ni pé ń gbà fún ọlọ́mọ náà sọ dájú rẹ̀ kọ́ ọ̀dọ́ ìrìn ọlọ́run torí pé wàá máa kọ̀ lákòótó lè jẹ́ nínú àwọn ẹ̀ǹsà ẹ̀là lè yà àwòrán. ǹjẹ́ wọ́n wá sọ dájú ọmọ náà padà sọ́dọ̀ bí pé kó dèbí ọlọ́wọ́ ọba mọ̀ ẹ bàbá wa ìyá wa a lè rọ́mọ dá padà lọ sọ́dọ̀ ọlọ́run àti tó bá nímọ̀ pa ọlọ́run ọmọ tí ò mọ lọ́run tẹ̀ wá ní kó mọ sin lọ́run èyí tí ó mọ̀ bóò ni ó sì mọ sùn èyí tí ó mọ̀ bóò ni ó ṣe nígbàgbọ́ ń pa ẹ̀ ló fi pé gbogbo ìdílé kọ̀ọ̀kan àkọ́kọ́ tó jọ́ ọ̀ràn èèyàn lé lórí òun náà ni àlẹ́ ẹ̀lì ní ìmọ̀ òun ẹwà rí ìmọ̀ tó wá pàtàkì tá a gbọ́dọ̀ ní nínú ilé wa tó jẹ́ ojúṣe wa tí ò gbọ́dọ̀ tí ò gbọ́dọ̀ má sí nínú ilé ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa àkọ́kọ́ rẹ̀ ní ma'rifatullah ma'rifatu ìmọ̀ ká dọ́lọ́wọ́ ọba mọ̀ agbọ́dọ̀ mọ̀ nínú ilé wa ìjọ tá a bá ti dọ́lọ́wọ́ ọba mọ̀ nínú ilé wallahi kò ní sí fọkànbalẹ̀ láyà ń gbà ní wàhálà ó àjọ́lọ́wọ́ ah, ah, bá mọ̀ ní òun tábá jọ́lọ́wọ́ bá wọn mọ̀ tán sì mọ iṣẹ́ tọ́lọ́wọ́ bá mọ̀ ń ṣe àwọn nǹkan míì ń bẹ tó ń jà sínú ilé ní àtà ìgbà kádàrà ọlọ́wọ́ subhanahu wa ta'ala lórí kálukú ara wọn ìjà mọ̀ páwọn láyà míì ń bẹ wọ́n sì mọ̀ ń rú àwọn ẹjọ́ kan ẹjọ́ fẹ́ lẹ́yìn ó yẹ kọ́ pé ẹ̀kọ́ tí ọkọ́ gbàgbé yìí náà pé ìwọ kọ́ ló fẹ́ òun kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ in tó fi lè mú mu fẹ́ òun tá ń parí iṣẹ́ bẹ́ẹ̀ díẹ̀ so yọ́nú sí in tó ọba kọ ọmọ ọmọ fúnra rẹ̀ wàhálà ẹ rí ìwọ kọ́ ló fẹ́ at the end of the day ìgbéyàwó ni ó lè padà forí sùn kan nígbà tí ò gba kádàrọ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala tí ò yọ́nú sí pọ́lọ́wọ́ ọba ti tó ìkànnú àwọn obìnrin ẹni rí ọlọ́run táwọn ìyàwó wa náà lẹ́nu ni àwọn ọmọ wa tí wọ́n ní ọmọ rí lọ́dọ̀ àwọn ọkọ wọn àwọn ọmọ wa lọ́kùnrin báwa tí wọ́n ní ọkọ rí fáwọn ìyàwó wọn inú àwọn ẹni rẹ̀ yìí àlẹ́rọ́bìnrin yìí inú pé èèyàn dá lóbìnrin ó dá púpọ̀ lẹ́yìn pé ó dá níkẹwàá ó tún wá dá lọ́lá ọlọ́run ọba wá dá lọ́lá bọ́lọ̀ tí mo ń dá èèyàn lọ́lá ọlọ́run ọba ti àpọ́nlé rẹ̀ bọ́lọ́run ọba ti mo ń sàpọ́nlé àwọn èèyàn àríkùmọ̀sára nígbà pẹ́lẹ̀ ìwà pọ̀ buhaya níjọ́ tí ó wà lọ́kọ ẹni táwọn èèyàn rò pé àá ìlágbájú ó bá lọ́kọ kò yẹ kó jẹ́ ní ilé yìí àmọ́ ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ tó dọ́lọ́wọ́n ọba rẹ̀ mọ̀ kò tó fúnra rẹ̀ problem níjọ́ àwọn èèyàn náà wá dọ́rọ̀ nílẹ̀ àwọn asọ́kù lójú pé àrùn pé irú ẹni yìí ó lẹ́bù rẹ̀ ò bá ti ń lọ rẹ̀ ilẹ̀ mọ́ ẹ̀ dọ́lọ́wọ́n ọba mọ̀ ni àyíkó fi lè mú pé mi àti ẹ ti ń ṣe ákúndùn nìkan àáfíjọ ń gbélé ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀ oníjẹ́ èmi padà wá rí lọ́rọ̀ rẹ̀ ní pé nǹkan méjì mo rò wọ́n ti wá ohun torí pé ńgbà mo rí tán mo rí pẹ́ni tó súnmọ́ náà wọ́n bá dáadáa ni ọlọ́run ló mọ ẹni tó ṣe fọ́lọ́run ọlọ́run ló mọ ẹni tó fi rí ọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run fi wo pé bí ọyọ́ mi nú dé yìí ọmọbìnrin tó lọ́lá tó lẹ́wà tó ní gbogbo nǹkan tárò pọ̀ lè fẹ́ ò níbi san lẹ́sàn-án ó lè mí rí i pé ẹ̀san ọlọ́run ọba lórí ìhà tó kọ sọ́lọ́run ó lè mí jẹ́ fún òun ẹ̀dàkùn kí ló fi obìnrin lọ́kànbalẹ̀ ẹnu léyìn sí jàmá ó mọ ọlọ́run ọba ló bá a ó sì mọṣẹ́ tí ọlọ́run ọba máa ń ṣe ó sì mọ̀ pé kò sí tọ́lọ́run ọba ò lè fi san ẹ̀san fún àwọn ẹ̀mí rẹ̀ jàmá nínú ìmọ̀ tá a gbọ́dọ̀ lọ́jọ́ kó jòkó nínú ilé wa rè má àrífàtúlá ẹja dá ọlọ́run ọba wa mọ̀ inú ilé tá a bá ti dá ọlọ́run ọba wa mọ̀ kò lè sí fọkànbalẹ̀ kò lè sí sinmi kò lè sí ìgbàdàn lólé náà ẹjọ́ pọ̀ bẹ́ẹ̀ fi nǹkan lẹ̀ kò ní tó onító nítorí pé ẹ̀jọ́ lọ́wọ́ bá mọ́ amọ́ta bá ti tọ́lọ́ ọba mọ̀ nítorí ọba ti fi nǹkan lẹ̀ yóò mọ̀ pé tó tẹnu tó wà nílẹ̀ rí ọ̀nà ọ̀dàkùn mọ́ta bá wà pàlù bá ríkà sí ìyàwó mọ wí bẹ́ẹ̀ lẹ́nu ọkọ náà yóò sì mọ yóò mọ wí lẹ́nu ẹja lọ rí wá bí ìmọ̀ ìmọ̀ ọlọ́run ó jókòó nínú ilé wa tẹwárí ìmọ̀ kan wá ń bẹ ń pọ ọlọ́run ọba tá àkíyèsí ó ní ká lọ kẹ́kọ̀ọ́ ń pa asmaullah subhanahu wa ta'ala subhanallah tẹ́rí tó yẹ ká mọ̀ ń pa ọlọ́run ah, ó parí púpọ̀ síbi àwọn àsùnmọ́kù rẹ̀ wọ́n tó bá mọ ọlọ́wọ́ ọba wa ní ar-rahim tó mọ́ bẹ́ẹ̀ tó mọ ọlọ́wọ́ ọba wa ní ar tó mọ ọlọ́wọ́ ọba wa ní al-wahhab ìdààmú kan ò ní dé kọ́ mọ́mọ́ pọ́lúwà kan bẹ́ẹ̀bì kan fún ọ tí ó gbèjà rẹ̀ ìjà mú ò ní lè gbàgbé pé àá ah, ah, ní gbàgbé pé àròzákù lọ́ba tí mi mọ̀ nígbàgbọ́ parẹ́ alifatahu mọ̀lẹ́sí mo mọ̀ gbà fún alifatahu tó ṣe pé bí nǹkan bá dí sanyẹnyẹ yóò sì sílẹ̀kùn fún yẹn níbi àwọn èèyàn bá rò pé kò sójú ọ̀nà ń bẹ ni àwọn kẹrò ni ibẹ̀ ń gan-an wa àmọ́ bá mọ ọlọ́wọ́ bá

torí pé kò sí ọ̀nà tí ò lè gbé nǹkan náà gbà inú ilé wa ajá dọ́lọ̀ mọ̀ ma'rifatullah ma'rifatu Allah báà bá ti dọ́lọ̀ wọn bá mọ̀ nínú ilé wa tá kàn má lẹ́nu mọ́ Allah nìkan wọ́n náà kàn mọ̀ pé yọ́sà lóluwa ń bẹ tí ń bẹ ń sánmọ̀ ó mọ ọlọ́run pẹ̀lú àwọn àkáyìkù tí ń bẹ lára rẹ̀ ó mọ ọlọ́run pẹ̀lú àwọn haqa'iqul ma'ani wa asrarul ma'ani tí bẹ́ẹ̀ bí àwọn ọkọ̀ ọlọ́run ọba lẹ́yọ kọ̀ọ̀kan ó tó ń tá àmọ́ ń jòkó ti fẹ́ dàpọ̀ ẹ̀kọ́ mi láwọn ìtumọ̀ ọkọ̀ ọlọ́run ọba yìí ká mọ fún ọ lẹ́yìn pé ká máa wá ṣe àlàyé kọ̀ọ̀kan nú ẹ̀ nígbà tí wọn náà bá gbọ́ yé dáàrin kan kò sí tó lè máa bá ọ láyé ọ̀hún tètè máa fọ̀rọ̀ rẹ ọlọ́run tí ìdọ́dún ọ̀nà bá dé wọn bá lọ sàkọ́ ọmọ pé àwa náà ni ọ̀ nílé ìjàpá tó rọrùn pé ẹ̀ èmi náà mọ̀ kọ́ ọ́ tàà fi pọ́n mi lé bí ìdí ó dùn mọ́ náà bá tún wá dé ìwọ̀n bá lọ sunkún mọ́ yóò bá ọ̀nú jẹ́gẹ́ bí ọmọ nìyàn àmọ́ bí ọba tí ìrù ọ̀tún mọ́ sí pé ẹ̀ ṣe bọ́ lọ́wọ́ bá tiẹ̀ ní òun ló parí ẹ̀ ọwọ́ tèmi náà kọ́ ló wà ọ̀bá ṣírí sọ̀rọ̀ tọ́ ọmọ lọ́wọ́ bá wa dé bẹ́ẹ̀ àmọ́ nígbà tó ọba ti mọ̀ ọ́ bí kìíní kan bá ilé dé báyìí yóò kó dàbí wa o ẹ inú ilé wa irú mọ̀ yìí ó pàtàkì o sẹ́wárí inú àǹfààní tí rúùmọ̀ yìí máa ń ṣe fún wa nílé wa ó ní àwọn solution kan táwọn èèyàn máa ń wá káàkiri ilé mi tí ò sí solution bẹ́ẹ̀ nítorí sọnù òun náà ni àìnímọ̀ nípa Allah subhanahu wa ta'ala nígbà mọ́ ti sọnù bí mo bá sọnù ni ànímọ̀ wọ́n náà báyọ síbi tí ò sí ẹ̀já ká dọ́rọ̀ wọn bá wa yìí mọ́ ìdáàmà kò ní jáàmà dààmú káàkiri ẹ wo àwọn èèyàn láyé lónìí bí kaba kan bá ṣẹlẹ̀ báyìí lásán bàbá kan ní ọmọ wá báńkì bí kan bá báyìí ebi ẹ̀mí rẹ̀ ó lọ pé ó lálàá bá tajú báyìí rẹ̀ ó bá kọ́kọ́ lọ́dọ̀ èèyàn ní lọ àfa kan tí ń bẹ́ kan ó gbàgbé pé sálẹ́ni tí máa ń dára jọ̀mọ́ á ló bá ẹ̀wù kéèyàn kẹ́kọ̀ọ́ ń pa tó ń kó wá ẹ̀ kọ́ wá mọ kọ́dàrú ní mímọ̀ pé ń tó ń o olúwa ti parí iṣẹ́ lórí rẹ̀ tó ti mọ̀ pé yóò wáyé báyìí tó ti kọ́ lẹ́bẹ̀ẹ́ pé bí ó ti wáyé nù tó ti wá yanjú ẹ̀ pé bá a ti fẹ́ náà nù tó ti ṣẹlẹ̀ náà nù ọlọ́run ti yanjú ẹ̀ fifty thousand years wọ́n yìí tí ì dá ànábì wa ádámù àìsàn ẹ wò jòkó tá a jòkó lónìí yìí nìṣẹ́ ọlọ́run ọba ti mọ̀ bá a ti jòkó yìí jẹ́wọ́ pé èmi àti sábà wa pé aago ìṣẹ́jú mélòó sẹ́kọ́ndì mélòó la wọnú ọgbà yìí kò sẹ́ni ó lè rántí mọ́nu gbogbo wa àbá rántí ẹ ẹ bá mago tó ń wọnú ọgbà yìí kó náwó pé a mo rántí pé four four o'clock ó kọjá ten minutes ó wá kọjá thirty seconds ni mo wọlé sáà mọ̀ kó náwó láàrin wa láàlá bá a ti pọ̀ tó yìí ǹjẹ́ ọmọ pọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala ìṣẹ́dúṣẹ́mi àti yóò wọnú ọgbà yìí ọlọ́wọ́ ọba ti mọ̀ o ti wá kọ́ọ́lẹ̀ fifty thousand years àwọn òsì ìjà fún èdè adáhùn bàbá ńlá bàbá wa kódà àwọn àwọn ọlọ́run ti wá yanjú gbogbo ẹ̀ o on the twenty six december ó bọ́ o ọlọ́kùnrin kan tó ń pè o àmọ́ iye èèyàn tí ó bẹ̀rẹ̀ àwọn agbóhùnmọ́ táwà dé níbi ọlọ́run bá mọ̀ dé aago owó ni àtúmọ̀túká ó ti yanjú gbogbo ẹ̀ o gbogbo jẹ́mi ń sọ ilé ìsọ́nà àbí pé ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ ń bí lé ní èrè mo kàn mọ̀ pé tọ́pìkì tán fún mi rèé ni bóò làgbé kalẹ̀ yóò ti wá arúgbó ní ìmọ̀ rẹ̀ mi ò mọ́ mo fi déjòkó yìí àmọ́ gbogbo lòun ti ń lò àti yìí ti ń lò lẹ́yìn ọ̀rọ̀ yìí olúwa ti parí gbogbo ẹ̀ ó wá kọ́lẹ̀ pé gbólóhùn tí ó lòrí gbólóhùn tí ó lòrí gbólóhùn tí ó lòrí yóò wá lo gbólóhùn yìí àwa náà wáyọ́ lóṣì ọlọ́mọ́tàjà rí ọ̀nà ọlọ́run bá bá mọ ọlọ́run ọba wa dérú lẹ́bù báyìí kò sí tó lè ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa náà lé ta látètè mọ fọ̀rọ̀ wa mọ̀ àmọ́ tá a bá ti mọ ọlọ́run débi yìí ọlọ́mọdé á sì nàní àmọ́ wa wá solution síbi tí ò sí nǹkan wá sí ọ́ òun àmọ́ parí pé àwọn ayé kan ayé ìwo ayé tí ó mọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọ ní hundred hundred years ago ayé àwọn tó ń pè láyé òun gan wọn èdè wọn èbí ìyá rẹ̀ débi tí wọ́n bí bàbá rẹ̀ àwọn tó ń pè láyé òun àmọ́ náà wọn bá tó ti mọ̀ ọ́ kódà àbòsí làwọn máa ń ṣe báwọn tó ń pè láwọn ayé àtàwọn àjẹun ẹ̀ ń ṣàbòsí fún wọn ni èyí máa sábà sọ̀rọ̀ kan pé kánábà ní association ni ó yẹ ti sú àwọn èèyàn lórí foundation of character ẹ̀ ń mu wọn tó ń tí ọmọ tiẹ̀ kúrì sọ pariwo ah, ẹ̀yà jẹ́ ṣùgbọ́n mi débi yìí ayé ṣe rí pé ni ọmọ pé àwọn ayé tó ọ̀kẹ́ lọ́wọ́ wọn sọmọ rẹ ya alábòsí bá ní ta ló yẹ ọlọ́run dídì kanlẹ̀kanlẹ̀ sọ fún ọ́nà alukurani ni ó ní wàlànàbẹ̀lú wàlàkùn ṣùgbọ́n ẹwà yà wọ́n ti wá ẹwọ́ bó ti wá wà wà wò lè tìlá ó ní tùmọ̀ nu kéwu láàmù tó tẹ̀lé o ó ní tùmọ̀ nu kéwu nóònù kan tún bẹ́ẹ̀ tó gbaṣẹ́ dà ó ní tùmọ̀ sọ́dọ̀ wọ́n ti ń sọ ohun ìtumọ̀ ẹ̀ ni pé n táa fẹ́ yìí kọ̀ǹfàmù ni o gbàgbé ẹ̀ yóò sí o wàlànàbẹ̀lú wàlàkùn àìwáyé yín là ní dan yín wò ó bá o. Allah tún wá ń sọ díẹ̀ fún ọnú àbí shay'in min al-khawf wal-ju' wa naqsin min al-amwali wal-anfusi was-samarati wa bashiri s-sabirin Allah bá wá jù ara rẹ̀ fún pípò ti ríre o òun lè pa ọlọ́mọ o òun lè má dẹ́rùbá o òun lè má débi fá o a lè ti máa ní dúkìá tó pọ̀ táyé tí ń pariwo rẹ lẹ́ẹ̀kan náà ó kà súlé ọrí pé ẹ̀ ní mọ́tò mọ́ àmọ́tò nìkan kọ́ mo ti tà a lè sọ́ di bẹ́ẹ̀

ọlọ́ni àmọ́ o bá bá gbé egbò kìíní ìdè o wà bá ṣírí sàbẹ̀ àwọn ẹni tí wọ́n bá ṣe sùúrù ẹ fún wọn ròdù ní kó ní yóò jẹ́ ti wọn ẹ máa wò àwọn owó làwọn tó ṣe sí o alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó pé tí kìíní ò bá dé tán báyìí àwọn ò ní sọ pé ah ayé ẹ tún bá mi lébì kí làwọn sọ gbogbo wa àtẹ̀mí àti tó ṣẹlẹ̀ gbogbo wa lè là òun ló ní gbogbo wa o ẹ sì mọ̀ pé ẹ ṣe gbóná iná lè láyò gbóná olùsùn òun pọ̀ o ìtumọ̀ ní pé àtẹ̀mí àti tó ṣe ní àtàwá tá à ń bẹ láyè olúwa ló ní gbogbo wa tábà léèyàn ló ní nǹkan ẹni tí èèyàn bá ní ara ó lè ní ilé fi dá àdáhùn mọ́jọ̀mọ́ o òun ló ní èyí mọ́ ní nǹkan ní kí wọ́n ń tàlẹ́ǹtì mi sí mo wọ bàtà mo wá fi ń tẹlẹ̀ ìwọ wá ń tà lẹ́sìn pé èyí ṣe tẹ́ ìgbà táyé tẹ yẹpẹ tẹ́ ìlọ lè gun orí fẹ́rẹ́ǹsì méjì dákùtì ṣe èmi mo ní nǹkan mi ó bá wù mí máa fi tẹ yẹpẹ ó bá wù mí mo lè fi tẹ ẹrọ ọ̀fọ̀ kí ló mọ challenge mi sí. àmọ́ ìdọ́lọ́wọ́ ọba wa mọ̀ àìnímọ̀ ń pa ọlọ́wọ́ ọba ń dààmú lé mùsùlùmí abùkátà sí rúmọ̀ yìí o abùkátà sí al-ilm nínú ilé wa wa huwa ma'rifatullah ẹlẹ́ẹ̀kejì inú mọ̀ tó gbọ́dọ̀ tó máa bẹ nínú ilé wa lẹ́yìn tá a bá gbólú wa mọ̀ tán torí àkókò ẹja mẹ́ntẹ́ pé lánàbíwá Muhammad sallallahu alaihi wasallam àdá nàbí mọ̀ nínú ilé wa ilé mùsùlùmí tá a bá fi dá nàbí mọ̀ tẹ́ ẹ̀ dọ́lọ́ mọ̀ tẹ́ ẹ̀ dá nàbí mọ̀ ẹ̀ máa lọ rí wọrú lé bẹ́ẹ̀ ẹ̀sìn Ìsìláàmù bẹ̀ ẹnibi ti máa rí ọ̀gọ̀rẹ́ lomi ò máa pariwo pé àwọn ọmọ mi ọlọ́mọ sáré mi ni wọ́n máa kírun ẹ̀ gbóòlọ́lọ́wọ́ àtàlẹ́bí ìmọ̀ bóò lẹ ti ń polówó rẹ̀ bóò lẹ ti ń polongo rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó ń sọ ohun sọ́sì mọ́lọ́wọ́ àtàgbẹ́bì sá subhanallah ọmọ ẹlòmí ilẹ̀ bá béèrè àwọn tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ rẹ̀ yóò sọ déètì wo náà bí áwà wo ni ó jáde gangan nínú ìyá rẹ̀ yóò sọ ìyẹn nípa two o'clock ló jáde nínú ìyá rẹ̀ báyìí yóò tún wá sọ orúkọ fíjù tí wọ́n bí sí yóò mọ́ títí nursery school olókọ́kọ́ lọ kó tó lọ primary school government school ló lọ ní àbí private yóò mọ gbogbo ẹ̀ ẹ̀yẹ wá bí ké wá sọ díẹ̀ fún wa pa nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àmà nẹ́bí níwà nínú tó dẹ̀ yẹ ká gbájúmọ́ jù òun náà ni pé a gbọ́dọ̀ mọ ẹni tẹ́ ń pè láti nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam la ilaha illallah la ilaha illallah ẹ̀dàkùn ẹjá gbìyànjú pé mímọ̀ ọlọ́run mímọ̀ ànábì ẹjọ́ ìṣẹ̀lẹ̀ nínú ilé wa ká dọ́nà wọn ká dá ànábì mọ̀ ká mọ̀ súnà rẹ̀ mímọ̀ ànábì táwa mọ̀ kìí ṣe mímọ̀ àwọn amókọ rẹ̀ àtòkọ àwọn ẹbí àtàwókọ bàbá ẹlẹ́kẹrin bàbá ẹlẹ́karùn gbogbo yìí náà dá o ó sì pàtàkì o àmọ́ mímọ̀ táwa mọ̀ ànábì ní pé bóòlù ànábì ti ń lò gbèsè ayé inú ilé ìtànábì bò ló ti rí káwa náà lè wò ó pé afẹ́ kí inú ilé tiwa náà kódà gẹ́gẹ́ bí inú ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ ló ti rí inú ilé ànábì bò ló ti rí pẹ̀lú àwọn ọmọ bò ló ànábì tí máa ń lò pẹ̀lú àwọn ìyàwó káwa dúpẹ́ àwọn ọmọ tiwa náà afẹ́jẹ́ kí a mọ̀ bá wọn lò bá ànábì ti ń bá àwọn ọmọ tiẹ̀ náà lò gbogbo eléyìí gbogboru eléyìí àkíyèsí o gbogboru eléyìí àwa bá ti lẹ́kọ̀ọ́ pa ẹ̀ gbogbo nǹkan ìwà ń dàrú àwọn ilé tó ń pè nílé mùsùlùmí òwà mú kókókókó wá jọra wọn ọlọ́mọṣà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọṣà fún ọlọ́wọ́n bá yé wọn ẹ̀rọ àkọ́já dàn lẹ́gbàá Muhammadu mọ́ sẹ́rí ewu àìdáwọn kí ní mọ́ àmbọ̀ wà bẹ́ o yìí ni ó jẹ́ pọ́ìntì ní ẹlẹ́kejì ẹwà ní ẹlẹ́kẹta tàbá dọ́ọ̀lọ́gbọ̀n tán tí ìmọ̀ ọlọ́run ti wà nulẹ̀ tá a máa nábì tán inú tó wá pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ nínú ilé òun náà ni ma'arifatul islam bil adilla a gbọ́dọ̀ mọ̀ tó ń pè ní islam ìmọ̀ tó ń sọ pé kó wà lólé wa nù a gbọ́dọ̀ mọ̀ in tó ń pè ní islam mímọ̀ islam wa táwa mọ̀ islam ẹ má jẹ́ káwọn ọmọ wa ó kàn mọ̀ islam lérè pé àìmọ̀ mọ̀ islam wàhálà ni níwá mọ ìsìláàmù kó gbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀ rẹ̀ pé ó gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ tá a mọ̀ mọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ a mọ ìsìláàmù pẹ̀lú pé wọ́n ní akíwò àkọọ́lẹ̀ wo ló gbé wá wọ́n ní agbáwẹ̀ o ọ̀gángan bo ní wà nínú Al-Qur'an amàtúlà àmọ́ ń yọ zaka náà ẹ̀ńbo nìyí náà wà wọ́n lọ́kùnrin mùsùlùmí wọn ló gbọ́dọ̀ máa nírùngbọ̀n mùlá ti wá rí i wọ́n láwọn obìnrin wọ́n gbọ́dọ̀ máa bo gbogbo ara wọn ó tún wá dáa fún gbèsè ayé wọn kí wọ́n lo nìkọ́ọ̀bù kí wọ́n bojú wọn níbo láti wá rí a gbọ́dọ̀ mọ gbogbo àwọn nǹkan yìí gbogbo tá a kálẹ̀ yìí ká mọ ọlọ́run ká mọ àlùlẹ́bì ká mọ ìsìláàmù pẹ̀lú ẹ̀ yìí kí ló dé ṣe pàtàkì ìdí alákọ̀ọ́kọ́ ló fi pàtàkì ó ní pé ìfọkànbalẹ̀ ẹnu lé lèmi tó wà nìyẹn tẹ́rọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bí a ṣe lè lo ayé wa yìí tá a fi ní ìfọ̀kànbalẹ̀ ó ti parí ẹ̀ síbi dídá mà ó ti parí ẹ̀ síbi dídá nẹ́bí mà ó ti parí ẹ̀ síbi mílọ̀ mọ́ ń pa Islam inú ilé mùsùlùmí ẹni pàwọ́ tá à ń fọ́ọ̀mù ìdílé mùsùlùmí bàbá ìyá àtàwọn tá ní àwọn ọmọ ìdílé yìí ìdílé mùsùlùmí òun náà ni ó padà lọ rèé fọ́ọ̀mù àwùjọ àwọn Yorùbá náà ní ilé òun láti ń ṣe kíni láti ń kẹsọ̀ ròde sẹ́ríjọ́ tí ìmọ̀ tó bá ilé ti sọnù nínú ilé mùsùlùmí rìpàkọ́sàn rẹ̀ níbo láti máa rí ìjọmọ́ àwùjọ ni òun gbogbo àwùjọ wà ní nífọ̀kànbalẹ̀ nítorí pé àwùjọ yóò padà di pé àwùjọ tí yóò dá ọlọ́wọ́ ọba mà àwùjọ tí yóò dá ànábì mà àwùjọ tí yóò dá ìsìláàmù mà níjọ́ tá a bá sì ti dọ́lọ́ mà tá a dá ànábì mà tá a tá a ti mọ ìsìláàmù ìwẹ̀ ẹranko lókùtọ́ ní ènìyàn máa wù ẹ wo gbogbo àwọn ìfẹ́ ẹranko tó gbalẹ̀ nísìnyí tí ìwà ń jọ àwọn èèyàn lójú tí wọ́n sì máa dùn ẹ pàdé ọmọbìnrin ní ìta yóò ti bọ́ gbogbo ara kalẹ̀ inú rẹ̀ ó tún wá máa dùn pé sẹ́ àwọn táwọn lajú rèé àwọn tẹ́ mọ̀ wò láwò òṣùkún àwọn wà mọ̀ wòra wọn láwò kí ni àwọn rẹ̀ nìyí sẹ́rí ohun tẹ bá ń pariwo rẹ̀ kan pariwo rẹ̀ ni inú ilé ibi tó ti jáde onímọ̀ ti tí màá bá ti wá sọnù nínú ilé yẹn àdánwò wọnú ilé náà tádánwò bá ti wá wọlé ilé yẹn àdánwò yóò kúrò nínú ilé ibo ni yóò mọ̀ wá lọ ló máa padà sáwùjọ ni o àwùjọ yẹn ò wá ní níbọ̀ kan balẹ̀ wàhálà ò wá pọ̀ láwùjọ làásìgbò ò wá láwùjọ ariwo táwọn yóò máa máa pa jù ó ní pé àdúgbò ò dá o ìlú ò dá o ìlú ò dá o fàmálì zamani na àìbọn ṣìwàna àwùjọ lókùtà máa pariwo zamani lókùtà máa pariwo àwa gẹ́gẹ́ sí ní nǹkan ti ṣe kódà àwọn èèyàn bá dé ní pé nígbà tó bá di kó di bẹ́ẹ̀ tán ó wà máa fi tẹ̀tẹ́lẹ̀ wọn pàlàpàlàpà àwọn míì lè máa pariwo ìjọba gọ́ọ̀mẹ́ntì ni ó gọ́ọ̀mẹ́ntì ni gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mẹ́ntì kọ́ torí báwọn jẹ́ ń pè ní ìjọba àwọn jẹ́ ń pè ní olóṣèlú níbo làwọn náà ti jáde jàmá inú ilé kan náà ti jáde o inú ilé yẹn tí wọ́n ti jáde yẹn tí ò ti sí ẹ̀kọ́ ìbẹ̀rù ọlọ́run nínú ilé tí ò ti sí ẹ̀kọ́ kádà nẹ́bì wọn bóòlà nẹ́bì ti ṣètò ìjọba bóò ni ìsìláàmù ti ní ká ti ṣètò ìjọba ká láàánú aráàlú lójú wọ́n rí kọ́ láti inú ilé wọn bọ́ tàfi àwùjọ ẹ̀dá àwùjọ lókùn tí wọ́n mọ̀ ṣe kí fàmọ́ tàkákọ̀ náà ni wọ́n ṣe máa dára bó bá ṣe bọ́ sí náà ni ìwọ́n kan máa ṣe gbogbo ẹ̀ lọ ni ìkí ló fà á ni pé ẹ̀kọ́ tó yẹ kí wọ́n ti ní láti inú ilé kò sí o wọ́n sì ní ẹ̀kọ́ lé láṣẹ kí ni là ń gbèrò dé nígbà tí òwá sẹ́kọ̀ọ́ nu ilé mọ́ àwọn wù kò sì yẹ kí wọ́n máa wù àwọn ń pariwo àní pariwo tí a bá dẹ́ ṣe àtúnṣe àwùjọ kan níbi tá a ti máa ń bẹ̀rẹ̀ òun náà ni ká kọ́kọ́ padà síbodàn mọ́ ìrọ̀lẹ́ ni òun náà àwọn aburú tó lè ṣẹlẹ̀ ìjọ tí ò bá ti kẹ́kọ̀ọ́ ọlọ́run ẹ̀kọ́ tàbílẹ́lì ẹ̀kọ́ islam tí ò bá ti sí lára àwọn èèyàn òní ò mọ̀jẹ́ káwùjọ máa dàrú ẹ̀yìn ẹ̀mọ̀ wò ọmọ tẹ pé láti inú ilé àtijọ́ mọ̀ pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ọmọ àti wá ń polówó rẹ̀ nínú ilé ó ti gbọ́ yé nínú ilé à practice ẹ̀ nínú ilé láàrin òun àtàbúrò rẹ̀ ọ̀rọ̀ fẹ́ ṣẹlẹ̀ àti ń kírò àdíṣẹ́ lè mú kí ah irọ́ ọ̀gbọ́rọ̀ bá bùrẹ̀ ló bá wọn torí pé láàrin òmìnú ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi irú ọmọ ohun tó wá gbọ́ kìíní òye tó fi wá dàgbà tọ́mọ náà bá padà dé mọ́sálásí àdúgbò yóò fi kìíní hùwà àbí ò lè fi hùwà tó bá dé mọ́sálásí yóò mọ̀ ara wọn tó kù ní gbígbé ah bí dáadáa ò bá sì bá ní èmi náà méjì dùn tèmi tó bá kú ọ̀nù mọ́sálásí tó bọ́ sínú street wọn yóò fi hùwà àbí ò fi hùwà ó kúrò nínú síríìtì wọn ó padà wá di olórí ìlú ó padà wá di president ó ti wá gbọ́ ẹ ó ti kẹ́kọ̀ọ́ yẹn ìmọ̀ ti yé pé ah la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ìjọ tí gbogbo ìlú ò bá níná ṣé òun ò tọ́ jẹnẹrétọ̀ ló lé àdáhùn bọ́jà mọ́ ìjọ epo bá wọ́n nínú ìlú ṣé òun ò máa lu epo sí mọ́tò tiẹ̀ yóò yà dúró ni pé bí ò bá ti ṣe po gbogbo wa náà láàjọ ní àjọ nílùú epo ǹjẹ́ yóò wò pé gbogbo ìlú ó bá rẹ̀ yín ó bá wù yẹn rí mójútó ra yín ó bá wù yín ẹ má rí bí mójútó ra yín bójúbá sáà fó èmi UK ya ṣé nínú irun mi Amẹ́ríkà ya etí ní tí wọ́n ń dùn mí Canada ni wọ́n ti ṣètọ́jú rẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ ni yóò ṣe padà mọ́ wùwà aburú rẹ̀ o níjọ́ tí ò bá ti sí ìmọ̀ nínú ilé òṣèré ẹlẹ́ẹ̀kejì àdánwò kan bẹ́ẹ̀ ó káàkiri àwùjọ mùsùlùmí lẹ́nu àdáwò yìí tó lè yanjú ẹ̀ ó ní ìmọ̀ tá a ti jẹ́ kó sọnù nínú àwọn ọlọ́lẹ̀ wa kí ni àdánwò náà ó náà ní àdánwò kámọ láwọn ọmọ mùsùlùmí wọn ṣe ìsìláàmù wọn kálukú wa ń pariwo pé wọ́n kó wa ní ọmọlọ ariwo wọ́n kó wa lọ́mọlọ wọ́n kó wa lọ́mọlọ yìí ariwo yìí ti wá gbalẹ̀ ó ti wá gbòde kálukú wa fi kọ́ni wọ́n ti kó wa lọ́mọlọ wọ́n ti kó wa lọ́mọlọ ǹjẹ́ solution? ìgbà àwọn mi ò mú solution wá pé àwọn ọmọ adọ́kọ́lọ̀ yá àdánwò ni kí wọ́n lè máa kó wa lọ́mọlọ́mọ ẹ jẹ́ káwa ní owó kí náà fi ń kó wa ní ọmọlọ kàràmbà ní bá ti rí ijó àti lù náà fi ń kó àwọn ọmọlọ làwọn náà bá dá ijó lẹ̀ àti wá dá ìlú náà lẹ̀ àtàtàlátù sunday sunday pèsè bí wọ́n máa ń kójọ làwọn ọmọ wa fi ń lọ wòran ẹ jẹ́ káwa náà máa kójọ káwọn ọmọ tiwa náà máa wá wòran èyí ṣẹ́rí iná tà ń dáhùn iná ń táàtò fi mọ́ lúùsì ọmọ sí ni ọ̀hún kí ló fà á nì ẹni bá lóun ó ṣe bí kinní kan ní ọ̀lẹ́ síbẹ̀ tán yányàn ọ̀lẹ́ bá àwọn ẹ̀sìn tí wọ́n lúwa gẹ́jẹ́ ìlẹ́nu Al-Qur'ani bàbá kárọ̀ sọ̀lá sọ̀rọ̀ ìdá lùbẹ́sẹ̀ ìlàmù ká á ń wà tẹ́sì bíyà iṣẹ́ tí wọ́n ní àwọn náà níjọ́ àwọn náà nílùú àwọn náà sì làlùjọ́ ní ẹ̀sìn tí wọ́n tẹ́yìn mùsùlùmí náà bá ní tó kù nípa ẹ̀mọ́ jó bẹ bá gbéjò tí yín náà kalẹ̀ tẹ́ gbélù tí yín kalẹ̀ táwọn ọmọ nílẹ̀ bá wùpẹ́ àwọn bàbá náà ti ń jó láìpẹ́ sí wà yílẹ̀ náà ti ṣe dáadáa àwọn awa ń lọ sunday wọ́n jẹ jó àwọn ọmọ tún padà sọ́run wọn tún wo ojú wọn pé ah bàbá kàn pí ẹjọ́ méjèèjì síra wọn táwọn àwọn ọmọ wá lọ wojó oṣù rẹ̀ náà kó wá jájọ wò ó tó ó bá tún mú kan lọ tí òun náà wò pé a ìjọ àwọn eléyìí tó ti ta wọn dájú wa lọ dájú ibi tẹ́mi ló mọ̀ wá rèé wọn kò ní sí yàtọ̀ láàrin méjèèjì mọ́ ó kú kọ́ mọ́ kàn mọ́ wa ta ló mọ̀ lùlù jù ta sì ló mọ̀ ìjòjò àmọ̀ lùjì ọmọ. ọ̀nà àbáyọ wa ni wọ́n ń kó wa lọ́mọ lọ́jọ̀ mọ́ ìmọ̀ ló sọnù nínú ilé mùsùlùmí àwọn ọmọdé àlẹ́kọ̀ọ́ ń pa àlùkò wọ́n ń gbàwẹ̀ ni wọ́n mọ̀ pàtàkì àwẹ̀ ẹ kàn gbé sí wọn létí ní kí ẹnìkan bẹ tí ń jẹ́ Allah ẹnìkan bẹ tí ń jẹ́ Allah àwọn ọmọ yẹn wọ́n kàn ń gbọ́ bẹ́ẹ̀ náà ni mọ́nù huwa Allah òye wọn tó ń dán bá tún polówó nǹkan míì fún ó máa easy kí nǹkan lè kó wọ̀ lọ ṣubú àkànbẹ lọ́dọ̀ àwọn nàṣọ́ra nìsín tó fi mọ́ mú àwọn kódà àwọn tó kàwé náà fi múnú mùsùlùmí tó bá ti ń bá wọn jẹun kan ní wa ni wọn kọ sọ kíní ìsìláàmù tó ló ń ṣe yẹn ṣùgbọ́n kí wọ́n bí ẹ síbẹ̀ ẹgbẹ́ ni of course so mọ́jẹ̀ ń tẹ̀ ẹ́ nǹkan bí ọlá kí wọ́n bí ẹ síbẹ̀ ló ṣe fi ìsìláàmù lẹ̀ ìwọ náà wàá dìfẹ́ǹdì pé aláwùjẹ́ ìparí yẹn ìwọ náà kàn sọ̀rọ̀ parí àwọn ọmọ mùsùlùmí ẹnu wọn sì ń wọ òun ọmọ tó fẹ́ sọ̀rọ̀ ìtawọ̀ yóò fi ń wí ìyájú mẹ́jì nù kò sẹ́ni lẹ̀ ìtọ́kù táà fi ń kọ́ àwọn ọmọ wa bí kálukú ṣe ń kọ́ ọmọ ní ìsìláàmù nísìnyí à ń kọ́ wọn ní kọ̀ọ̀kan máa kọ̀ ládà wa ni ìwọ ikọ́ kátàkàn máa wò wá kankan máa kọ̀ sí wa lásán ní ìtẹ̀lé afọ́jú pé mo ti lọ mọ́sálásí o ká lọ o ìmí yóò tún wá mọ ọ̀nà ọ̀nà terrorism ló tún wá gbégbà ẹgbàá ní òyòsọ mọ tó máa ranjú wọn wọ́n bá lọ nílò ìjáàbù inú léyìn onígbèmí àti ẹwà á nira wá pa ní oṣù pọ̀lù ìjáàbù irọ́ ariwo kọ́ ariwo ọ́ sàlàyé ni yóò mọ́ yóò yé sọ́ni tó bá yé tán àgbóyé tó yé ohun oníwàjò takú pé kí ní ìṣẹ́ kò sẹ́ni ó lè gbà lọ́wọ́ ni ẹwà àwọn ahàlùsùnà wal jamaa ọlọ́mọ yìí ní àti kò láàrin wọn kó kàwá kúnnú wọn o àwọn ahàlùsùnà wal jamaa àwọn èèyàn máa ń pariwo wọn lé ní pé alágídí ni wọn ẹ̀rí pé ariwo tó ń parí pé wọ́n ti gbé nǹkan jẹ fún kálukú wọn wallahi wọ́n gbé nǹkan jẹ fún yẹn wọ́n gbé nǹkan jẹ fún yẹn <laughs> àbí lọ́kọ́ wọn lá àjàkálẹ̀ dẹ́kun bẹ́ẹ̀

wà nù ayà báyìí ọlọ́wọ́ bá sọ báyìí wà nù àbí ìsinmi báyìí ó sọ báyìí ó sọ báyìí ṣẹ́rọ́ mọ́ tó ti gbọ́ tó ti yé yóò kọ̀ta fún ni ẹ bá ní wo ọ̀rọ̀ yìí mọ́ mi ò láìkí ìjáàbù tó wọ àmọ́ mi ẹ̀wọ̀ ìjáàbù yẹn wọ́n bá ṣe ní ká mọ̀ wọ́n nìyẹn o mo lé mi ò fẹ́ àmọ́ mi mi lè ṣe ọlọ́wọ́ bá torí ti yín o àá tí wọ́n ti gbé kìíní kan jẹ fún wọn gbé nǹkan jẹ fún wọn kí ni nǹkan tó níjàmá ìmọ̀ ẹ̀dá inú ilé wa ẹjọ́ kí irú mọ̀ yìí ẹjọ́ lọ wà nù ilé wa o

ẹnu dọ́rí náà ni ìyàwó rẹ̀ rí pẹ̀pẹ́ kí ní mò dẹrùn wọn o ẹ má jẹ́ ìtàn yìí àwọn ìyàwó àwọn ẹnìkan bẹ tààlà ṣe sunna ìmọ̀ òsínú ilé wọn tẹ̀lé bí ti ń pariwo sunna sàlàfíà ti ń pariwo lé ní o wọ́n rí pé ní ọba kan tó délé tó sọ fún ọmọ abdullahi bí ìdí ń kí ni òsì kankan lè jáde ìlú àti náà ni kìníkan kìníkan náà ni nígbà tí wà bí lọ́sẹ̀ kan ẹ bá ti sọ pé ẹ bá ti sọ náà ni òsì mọ̀nù lébẹ̀ o ìyàwó tó bá ti ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn délẹ̀ ó ti ń takò iṣẹ́ bá ti sọ náà ni ó ń kò lè sọ pé abọ̀ ah, ẹ̀rí báyìí báyìí kọ wá ibà gbọ́n lẹ́kṣọ̀ tí wọ́n sọ báyìí báyìí fún wa ní lẹ́kṣọ̀ ebi ṣe ìkiri kan dókítà kiri kan wọ́n kò ti báyìí àti ìtì kọ́ tí ò bá ti mọ sírú ẹ̀ nínú ilé yín fúnra o ẹjá fúra o atẹ́kù tí ó dá ti ń fẹ́ ó sì lè gbé èèyàn lọ o tó bá ti di pé nǹkan tí wọ́n kọ́ bá sọ náà ni ìjọ ah, bá sọ náà ni gbogbo àlámọ̀lé ọ̀rọ̀ nù lé ìpàlẹ̀ ayé ìwọ̀n aláṣẹ ìwọ̀n lọ̀gá àmọ́ tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ti sọkọ́ o ìjọ náà bá sọ ni o ìjọba ti ń sọ tó jọmọ́ tó lọ́hùn náà lọ́rọ̀ rẹ o ìjọba ti ń sọ tí ò bá ti yí àwọn ọmọ àǹfààní kí wọ́n lè sọ pé àbúkiri ẹ̀ sí mẹ́lúwa àbúlò sọ ẹni ká mọ ìyẹn lọ́fílà bọ̀ ẹ̀rí wo ni a fi mọ ìyàn táwọn ọmọ rẹ̀ ò bá ti mọ bèèrè ẹ̀rí kò sí mọ̀ nulẹ̀ o ọdìdí ọ nínú ọjọ́ àdúrà ló kàn jẹ́ káwọn ọmọ rẹ̀ ó mọ ẹ̀rí bọ́ọ̀ bá bèèrè wọ́n gan dálẹ̀ fún ọsẹ ẹ̀jẹ̀ bèèrè ẹ̀rí ìtàkìrí àwọn ni àbà tó jẹ́ pé ìnáni ayọ́ èmi náà kọ́ o àtèmi àti níwájú ọlọ́run àjùra wa lọ tí mo wà níwálé tó fi ọlọ́run bá ti ń délẹ̀ ẹ̀yin tẹ̀lé ń tẹ̀lé lẹ́yìn ló tẹ̀lé ijó èmi kò bá ti dìímú mọ́ ẹ̀yin ò gbọ́dọ̀ júlẹ̀ o ẹ gbọ́dọ̀ mọ́ dìímú ni o ẹ̀mọ́ mùsùlùmí ẹ̀dàkùn ẹ̀já wá bí ìmọ̀ bí ó sì jókòó nulẹ̀ wa tẹ́lẹ̀ bá ti wá sọ yìí ipe ìmọ̀ tí ò sí lé mùsùlùmí làwọn ọmọ mùsùlùmí ṣe ń di ìdàkudà ẹ̀yin ahlu sunnah ìmọ̀ tí ò sí alẹ́sìláhù ní ọ̀dí àwọn èèyàn náà sún náà kálukú sí ẹmọ jùlẹ̀ díẹ̀ díẹ̀ o ìtì ń sú kálukú ìtì ń sú kálukú ìmọ̀ tí ó sì sí ló fà á àwọn ìrújú kan bẹ táwọn èèyàn kan wá ń kó jáde nípa súnnà táwọn ọkọ̀ àwọn fi ń dà wọ́n á lù súnnà láàmú tó bá kọ́ báyìí ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àkàntakọ àwọn súnfì ni àwọn náà àti àwọn náà jẹ́ àwọn súnfì ni àwọn lọ́lẹ́rí ah, ọba ní kéèkéé gan ẹ̀hán kan gbọ́ àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀ náà ní gbogbo aná ẹlẹ́gbẹ́ wọn kan gún wọn ni wọ́n ìbá àpọ́dà wọn parọ́ mọ́ra irú ọ̀rẹ́ ẹ̀wọ́ náà ń pamọ́ wọn ìrújú ni nígbà tí ò sí kí o ẹ wá ní gbòòdà ti lè ṣe tí màá tí ó fi jòkó nulẹ̀ wa ẹjá lọ ṣe àbójútó àwọn nǹkan mẹ́ta kan eléyìí tí ó jẹ́ sábàbí tí ìmọ̀ tí ó fi jòkó nulẹ̀ wa eléyìí tí yóò jẹ́ sábàbí tó yẹ kéńgbà tí ìmọ̀ náà bá jòkó gbogbo àwọn làásìgbò àwọn ìdààmú tó lè báyàn látara ìnímọ̀ nulẹ̀ ọlọ́wọ̀n mọ́níkà wò mọ́ kó yọ mẹ́ àkọ́kọ́ nínú tá a mójútó ni pé nínú ilé wa a gbọ́dọ̀ produce onímọ̀ kan ó kéré jùlọ pẹ̀lú ọ̀nà wo ìwọ bàbá fún ara rẹ ó gbọ́dọ̀ kọ́kọ́ du pé èmi ni mo gbọ́dọ̀ jẹ́ onímọ̀ náà ìwọ gangan ó du pé èmi ni mo gbọ́dọ̀ jẹ́ onímọ̀ ìwọ bàbá jẹ́ kí òyìn tiẹ̀ jẹ́ báwọn ìwọ àyá ìwọ náà gbọ́dọ̀ dúró pé èmi ni mo gbọ́dọ̀ jẹ́ onímọ̀ náà kí ìwọ bàbá wa du tiẹ̀ mọ̀ sáré mọ̀ kí ìyá náà kó náà mọ̀ du tiẹ̀ kó mọ̀ sáré ìmọ̀ ẹ dákun àpòtẹ́ dàgbà ju kó padà sílé kéwòó

tó bá nírọ̀lẹ́ ìtì ẹ wọ́n ti adáyìn náà lẹ alálàálẹ́ wọ́n dálẹ̀ ó ní wíkẹ́ndì tó fi lọ sọ́bìtì tó lọ́bí jẹ́ wọ́n dáyìn náà kalẹ̀ ah, ah, oh, ọlọ́run bá sọ ilẹ̀ sọ lórí o èyí tó tún wá ga jù ní kí wọ́n tún wá dáwọn online classes kalẹ̀ pé jòkónú yàrá rẹ̀ ó yá láti connect mọ́ internet àmọ́ fóònù ọwọ́ ti ẹ ọ̀fi wá mọ̀ àwọn mùsíbà àti àdánwò ní ayé olùwọ́ fi ń ṣe ń tiẹ̀ ọlọ́mọṣà làwà o ẹ dákun ìjà gbìyànjú pé ìmọ̀ gbogbo àwa tá a jẹ́ pé a ní ipò nínú ilé bàbá ipò kan lọ dìmú wọ́n gan lọ́gá ìyá ipò kan lọ dìmú àwọn ọmọ ipò kan lọ dìmú gbogbo wa gbọdọ̀ wọ́rọ̀ wá dú pé gbogbo wa gbọdọ̀ jẹ́ onímọ̀ sẹ́yìnbá tí wọ́n ń dùn àwọn àwọn pé èèyàn kan náà ló lè wá lè jẹ ju àméyàn kan o kí bàbá ọmọ dú pé èmi ló gbọdọ̀ torí pé tóyìn bá ti lè ní àwọn ọmọ mi automatically wọ́n mọ̀ tẹ̀lé mi kíyà náà dùn pé èmi ló gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀mi bá ní yóò easy kí n pàṣẹ sí àwọn ọmọ àwọn obìnrin wa ilé kí àwọn umahad ẹ kì wọ́n bọ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ wọn lọ lékéwù ilé kí àwọn ẹjẹ́ wọn lọ wallahi azim àwọn ọmú sáà ti bímọ tọ́mọ́tọ́mọ́ ìmí ìtòdì bí mẹ́ta tó bí bí mẹ́rin wallahi wá ń kéwú a ti ń ṣe wà límọ̀ ṣáádà kànáwíyà fún wọn táwọn fún wọn sàfikíkè lẹ́yìn ọmọ mẹ́ta lẹ́yìn ọmọ mẹ́rin lẹ́yìn ọmọ márùn nínú wọ́n wá lè ké wọ́n mọ̀ lóyún lábẹ́ tí wọ́n wá lè ké wọ́n tún lóyún wa abẹ́ tí wọ́n wá lè ké wọ́n tún bímọ kódà àwọn àfáà tí wọ́n mọ̀ ń kọ́ ọlọ́run máa sẹ́yìn àwọn àlẹ́sùn lórí àwọn àfáà tí wọ́n kọ́ ẹ mọ̀ sún gbà ilé kí obìnrin àwọn ohun tí mọ̀ sún yàn láre pé tí wọ́n fọ ọdún yìí lóyún eré fi ti ń bọ̀ tọ́mà wọ́lá bá ti ń wù yìí náà tó ń ti bẹ́ẹ̀ à ń kọ̀ rájà àwọn tó ń gba ṣahádà sáà náà wíyà láwọn ìyàwó lé ẹjá bíi àwọn obìnrin wa kán báyìí kí ìmọ̀ ó jòkó lára wọn kán lè rí nǹkan páàkì sí àwọn ọmọ bẹ́ẹ̀ wá làwọn ọmọ wa ilé ẹ̀kọ́ jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ká jù wọn lè kí wọn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ pàṣẹ ń dùn yẹn àwọn àlùfáà sún náà tọ́dúó dédé àfáà sún náà pọ̀ ngbòrò àfáà sún náà wọ́n ṣe kí ni wọ́n pọ̀ ngbòrò pẹ̀lú ọkọ̀ yìí àmọ́ àwọn tí wọ́n ṣe kí lápéjọ máa tọ́dúó dédé àwọn àfáà náà tọ́ bá dúó dédé ẹ wá jẹ́ gbìyànjú pé nínú ilé wa kásẹ̀tì wọn ò gbọ́dọ̀ wọ́n lẹ́tọ̀ wọn kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ wọ́n nínú ilé wa àwọn halkọ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ló ti wà ní online alhamdulillah ẹ jẹ́ ká jókòó àsìkò wo ni dr kìnnìkan máa ń ṣe halkọ̀ tí wọ́n àsìkò wo ni ṣéèkì nìkan máa ń ṣe halkọ̀ tí wọ́n mọ́ bá ti ń bọ́ sí online báyìí àtiwọ́ àtìyàwó ó yá gbówá ẹ̀jọ́ àjòkó níbi ẹ ti jòkó wọn wọ́n lọ́ọ̀ ẹ sì tẹ́láwà míì tẹ́ mọ́ rò pé àbá ti wá sí káàkiri àwa náà mọ́ ń ti lẹ́tù àwọn àlùfáà wa tá a jòkó pẹ̀lú ìyàwó tá a pẹ̀lú àwọn ọmọ tájọ máa gbọ́ báyìí kódà nǹkan míì rí akéde kan ti ń ṣẹlẹ̀ ní ilé ẹ̀ẹ́kan wọ́n dọ́gbọ́n pílè rẹ̀ ni ọba ti wá sọ tán Dr. sọ yẹn náà nù a yẹn jù àbọ̀rò mọ́ yẹn jù ẹ jẹ́ ká mọ àwọn Kama jẹ́ kí lẹ́tọ̀ àwọn àlùfà kàjẹ́kù pọ̀ nínú ilé wa tó bá pọ̀ pọ̀ mọ̀ pọ̀ nípọ̀ yà káàtì mọ̀ dáadáa pé ẹ̀yin ìyàwó àtẹ̀yìn ọmọ ni ọmọ ìwò irọ́ o ìwọ bàbá náà mọ̀ jòkó tì wọ́n kẹjọ máa gbọ́ kí ẹ bá tún wá gbọ́ tán tún wá bẹ̀rẹ̀ ìbéèrè àti dáhùn fún wọn lórí ẹ̀ Abdulrahman ìgbà tí dókítà sọ̀rọ̀ kiri kan lẹ́ẹ̀kan ẹ̀rí wò náà wa ìgbà tí ìsáàbù kiri kan tán sọ ní lẹ́kítọ̀ tá gbọ́ yẹn ó mà kọ́ sọ pé Aisha ṣe kiri kan báwo náà ṣe parí ìtàn yẹn ó yá sọ fún wa ẹwà Abdulrahim ìgbà tí kìíní kan ya ìwọ náà sọ ẹ̀rí ìwọ náà ló wá lórí kìíní ìmí ìṣẹ́ gbọ́ lọ́sẹ̀ tó kọjá ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ń pa rẹ̀ wá ní ah, nǹkan lórí ẹ̀ ah, ìmọ̀ àmọ́ mi lẹ́tọ̀ tá gbọ́n kọ́ kódà fún wáfún látàrímẹ̀ tó yá lọ tún lẹ́tọ̀ yẹn gbọ́ kò wá wá ti ẹ̀rí yẹn fún àwọn náà àmọ́ ní gbọ́ lọ gbọ́ lálẹ́ tó a discuss nípa ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa ẹ̀ máa ń jòkó tí àwọn ọmọ yín lórí assignment assignment ilé school ẹ̀ ń jòkó tì wọ́n ìjẹ́ ìjòkó tì wọ́n lórí pé wọ́n gbọ́ lẹ́kṣọ̀ kásẹ̀tì méjì mẹ́ta rí kẹ máa béèrè pé kásẹ̀ àmì ẹ̀yọ̀ kan jẹ́ kẹ máa jọ máa ṣe mùrọ́jà rẹ̀ ẹ máa ṣe mùrọ́jà lẹ́kṣọ̀ tẹ́ ń gbọ́nà nulẹ̀ eléyìí yóò jẹ́ kí ìmọ̀ kó wọ inú lè wa jẹ ilé yóò pàtàkì bákan náà ẹ wájá gbìyànjú ilé ẹ̀kọ́ tá a wí pa bàbá àti ìyálẹ̀ kan àwọn ọmọ wa náà ẹja wálé tí ó tó yanjú ẹja fi wọn sí ilé tí ó tí wọ́n ti kọ́ wọn ní tọ̀fẹ́ẹ̀dì ilé kí omi tí wọ́n ti kọ́ wọn ní sọ́nà ẹ jẹ́ ká jẹ́ kí àwọn ọmọ wa kan gbajúmọ̀ lù àwọn ilé kí wọ́n yìí máa máa ń bẹ láwọn ilé kí ó yìí ẹ̀kọ́ tó yè kóró ẹ̀kọ́ tó yè àmójútó rẹ̀ lẹ́nu asáfi ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ lè mùsùlùmí lè nì à ń ṣe mùtábà báwọn ọmọ ti lọ léèwé à ń ṣe mùtábà àwọn ìtàn kọ́ wọn níléèwé à ń ṣe follow up bọ́n bá English ìkíni ẹ̀dà yóò gbé wá kódà bàbá tí ó kí náà sọ fún yín bí eléyìí kí náà sọ fún yín bí o àmọ́ ìmọ́jútó sí ọmọ rẹ̀ sí tó bá dìbì tí lẹ jẹ́ ẹ bèèrè abábígbé ẹ̀fí ẹ̀fẹ́ ọmọ yíkọ̀ jẹ́ ẹ̀ṣẹ́ nígbàtí ìmọ̀ tí wọ́n wí tí ẹmọ tán wí ibi tìwé lẹ́bí jòkó tí wọ́n tí lẹ jẹ́ òun náà ẹni kó jòkó mọ̀ ká mọ̀ sí bá sàfin jẹnu náà ẹjẹ́ ká tún wá gbìyànjú pé nínú ilé wa lẹ́yìn pé bàbá gbìyànjú àti lọlé tí òyà ń gbìyànjú ẹ̀ lẹ́yìn pé a ń gbìyànjú àti mọ plé àwọn lẹ́tọ̀ àwọn àfáàsùn náà tó yanjú lẹ́yìn pé àwọn ọmọ lọ sí ilé tí ó nínú tá a tó gbọdọ̀ wá mójútó dáadáa nínú ilé wa ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ èyí wà eléyìí wá ní májẹ̀mọ̀ kan ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ní pé Riyadu Salihin ìwọ́jú tó sí Yorùbá ìwọ́n náà wá jókòó hadith ẹ̀yọ̀ kan náà lákàlà rẹ̀ kẹlifẹ́ ń ka nínú ilé yín má jẹ̀mú tó wà béèrè má sọ kọjá ti kò bá máa inú tọ́ọ̀bù wa rárá rẹ lọ́wọ́ rí pé tíra tẹ́ bá mú tọ́tù sí yóò bá tẹ́ fẹ́ máa kọ́ yóò jẹ́ tíra táwọn àfáà súnmọ̀ tẹ́ ń ṣàlàyé rẹ̀ àbọ̀tí parí ẹ̀ irú ìyádùsọ̀ sí ìnà lápẹ̀jú rẹ̀ àwọn àfáà súnmọ̀ ọlọ́lùmọ̀ iṣẹ́ ìyádùsọ̀ lẹ́yìn lórí Facebook táwọn àfáà ń ṣe òwò náà kọ́kọ́ lọ gbọ́ àlàyé tẹ́sí àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí nọ́mbà 1 ó wà lò bá lè fowó á ní ọ̀làwọ̀ ààrẹ ó wà déwájú àwọn ọmọ rẹ àdìsí nọmba wà ká yóò bá àwọn ẹ̀kọ́ tó wá mú jáde tó jọ́ sí kalẹ̀ ìwọ náà máa wá kà fún àwọn ọmọ rẹ mọ́ wá gbéra ẹ má sọ̀rọ̀ ẹ̀dá fáwọn lọ́wọ́ o gbogbo àlàyé tá à ń ṣe yìí àlàyé tá a gbọ́dọ̀ nu sheik lágbájá ọmọ lágbájá tí wọ́n fi ń ṣàlàyé lórí tìrà yìí à ń pàṣẹ ìmọ̀ sáwọn ọmọ wa ni tí ìrùmọ̀ báyìí bá wá jókòó nulẹ̀ wa ìfọ̀kànbalẹ̀ ó bẹ́ẹ̀ nulẹ̀ àlàáfíà ọmọ ẹgbẹ́ nínú ilé bí ìmọ̀ bá wá jòkó nínú ilé pàtàkì ìmọ̀ nínú ilé nù ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ rè òde ìmọ̀ nínú ilé wa yóò padà sínú àwọn àdúgbò wa àmọ́ tá a bá tún nínú ilé wa ṣe àwùjọ wa ó lè mọ́ lálàáfíà o bá a bá tún nínú ilé wa ṣe àwùjọ wa ó lè mọ́ lè fọkànbalẹ̀ Ali ibn Abi Talib níparí ọ̀rọ̀ mi radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in àwọn kan pàdé àlè wọ́n lè yà ní èṣe èṣe lásìkò tí ẹ tí wàhálà pọ̀ báyìí àgbádùn ìlú òfọkànbalẹ̀ ìlú òrọ́gbọ̀ ṣáájú rẹ̀ náà Usman ìlú òrọ́gbọ̀ ìlú òfọkànbalẹ̀ a máa rí pé lásìkò Abubakar Siddiq radiyallahu anhu ìlú dùn àsìkò Umar ibn al-Khattab radiyallahu anhu ìlú dùn amọ́gbà tó dorí ti ni yóò rí bẹ́ẹ̀ bó sì gbọdọ̀ máa rí náà nù yóò sì tún lè máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ èyí ṣe ó ní bẹ́ẹ̀ sọ orígbọ́ bá kéré ń darí ìlú báyìí àti là ń lẹ́yìn fún wọn níjọ tó náà darí ìlú báyìí tá kọ́ wa táwa náà kọ́ àwọn Usman là ń lẹ́yìn fún ó dàmọ́ tí ó dorí Usman nǹkan ò fara rọ mọ́ àtàwọn tó jọ irú èyí ló ṣòro ilé lórí lásìkò tèmi yìí náà irú wọ àtàwọn tó jọ ó lè mi náà ṣòro ilé lórí jàmá àmọ́ pariwo àwọn olórí ni o bá a ti rí gangan òun làwọn náà rí o tí a ti wá rí o ó ń júwe bínú ilé kálukú wa òṣèlú bá a ti ń sọ pé corruption pọ̀ lórílẹ̀-èdè ibi tí corruption yẹn ti bẹ̀rẹ̀ níbo ni Jama inú ilé kálukú wa corrupt ẹ̀dá kan já padà àtúnlé wa ṣe ọ̀gá tábí wa tún lè wa ṣe òun náà ni àlàyé وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله حياكم الله حياكم جزاكم الله خيرا حياكم الله kí àwọn ṣe àbí Allah subhanahu wa ta'ala ó gbé kí ọ̀rọ̀ náà fi ṣàǹfààní gbogbo àwa tí a gbọ́ àtàwọn tá a tún máa gbọ́ nítorí àsìkò wa tabarẹni tó ní ìbéèrè lọ́kàn àbí méjì lórí eléyìí tí wọ́n ṣe fún wa lálẹ́ yìí àbí nǹkan mẹ́rin.

lábala ìmọ̀ náà ni wọ́n ní kí ni ẹ̀rí tó ní kí ìyàwó má jókòó ti ọkọ rẹ̀ ní ọjọ́ wedding àbí má jókòó ṣe kó má jókòó ni ṣẹ̀rí ọ̀rọ̀ méjì lọ́wọ́ lọ́rẹ̀ ọkọ àti ìyàwó ká má jókòó tira wọn ní ọjọ́ wẹ́dẹ̀ wọ́n ní ẹ̀rí wo ló tó sọ̀kan tẹ̀ pé kí ọkọ wà láàrin àwọn ọkùnrin níwájú kíyàwó náà wà láàrin àwọn obìnrin lẹ́yìn sábẹ̀ tó wọ́n pọ̀ ẹ̀hẹ̀ wọ́n ní ìjẹ́yẹn ẹ̀rí wo ló sọ̀kan tẹ̀ àbí ká lé àwọn méjèèjì síta bí iyọ̀ a máa wò wọ́n. alamọ́sá fún wa ní àgbẹ̀yẹ̀ alhamdulillah salatu wa salam ala rasulillah wa baad ọkọ àti ìyàwó tó bá ti pé ìtàlérè ni kọ́kọ́ wọn síta ní ọjọ́ ìjọ ìyàwó tí wọ́n ń ṣe ayẹyẹ nǹkan méjì ni ó sì máa ń fa káwọn afá kan pàkíyèsí lórí ẹ̀ ìgbà míì ń bẹ àwọn ìyàwó tá a máa ń ṣe àìsí ìmọ̀ ṣe akọ́tò nìkan kìí ṣe pé wọ́n ti ta kókó àwọn méjèèjì tẹ́lú òpin ìgbà táwọn bá sì ta kókó wọn táwọn sì ṣe akọ́dù nìka àtẹ múdèsì o àtẹ tíáìsì o àtẹ gbáwọ́lù o àtẹ́ tó ṣíà o kò tí ì sọ wọ́n di tọkọtaya tẹ́lẹ̀ yóò bá tí ìwà ṣẹlẹ̀ ìjókòó tí ìgbọ́dọ̀ pa àwọn méjèèjì pọ̀ kí nìdí ìdí ni pé wọn ì tí ìdí ẹlẹ́tọ̀ ara wọn ẹlẹ́ẹ̀kejì káwá ní akúdùn nìka ìtúṣẹlẹ̀ àwọn àlùfáà wọn máa ń máa pàkíyèsí ni pé gọ́dọ̀lùbọ̀sọ̀ ẹ̀ẹ́sẹ̀ káàrẹ ojú wa lẹ̀ olúwani wà kullil mu'minat kullil mu'minin yaghuddu min absarihim wa yahfadhu furujahum pé ẹni kí àwọn ọkùnrin kí wọ́n rẹ ojú wọn lẹ̀ èyí tí kàn kọjá lọ fún rẹ̀ tí kàn bá tiẹ̀ lọ gan-an wàhálà gan nípa fẹ́ rẹ ojú lẹ̀ wá sọ pé ń jọ ìyàwó ẹ̀yin náà mọ báwọn yẹn wá ti mọ́ múra tí wọ́n mú ní ìmúra tí ó kọjá mo ti yẹ ká mú nígbà tó tún wá bọ́ sí gbangba àti wá gbé nítòsí ibi tí a ti máa rí rọ́dùn basọ́r yóò fẹ́ nira láti láti máa ṣe wallahu ta'ala a'lam. náà a ní ẹ̀dàkùn ní àsìkò tá a wà ìgbà wọn kí ni yẹn fẹ́ sọ fún àwa ọmọ akẹ́kọ̀ọ́ tí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń bá ìmọ̀ àbárò pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ti ń jẹ́ bẹ̀rẹ̀ báwo ni ti yanjú ọ̀rọ̀ ara wa lásìkò táwọn ni. alámọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àsìkò táwọn yìí zamanu fitani zamanu alfitani fìtínà pọ̀ fìtínà tó wá pọ̀ yìí ní wá ń jẹ́ kí àwọn tá a rò pé wọ́n dúró déédéé wọ́n jẹ́ kó lukú oníkálukú fẹ́ máa ju àwọn dáadáa yìí lẹ̀ táwọn kọ́ gbọ́yé onípa nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ìpè yáàtì ala zamanu àkókò kan bọ̀ tí wà bá àwọn èèyàn alqabidu ala dinihi kalqabidu ala aljam ipe ẹni tí ó bá lóun fẹ́ di ẹ̀sìn mú gbà náà bí ẹni tó di kíni mú ogun náà ni o léèyàn bá di ogun náà mú tó bá jóyàn kí léèyàn mọ́ sábà ṣe tí àpé wọ́n mọ̀ jùlẹ̀ ni ó ní tí ó padà fẹ́ di ẹ̀sìn máa wòyàn lọ́wọ́ gbà náà wọ́n báyìí lè di mú báyìí ah kí ni ìfẹ́ lágbára kí ni wọ́n ṣe ẹlòmíràn fẹ́ ni mọ́ ju tiẹ̀ balẹ̀ àmọ́ àti bí ìdúró ti ẹ̀sìn bí yóò ṣe rí jọ́nà irú àwọn zamani yẹn tó bá wá dé àwa gbọ́dọ̀ tẹ́lá ká ìwà kábà pé njọ́ta bá ti ró ní mímọ̀ tó ti ń yẹ gẹ̀rẹ̀ ní tó kù ni pé àti sọ lánàá àwa rí tó sọ lánàá ìgbà tí ó sọ lánàá ó ni wá ó ni wá ń kódà kò sọ̀rọ̀ ń pa rẹ̀ tọ̀ ẹ̀rí wo ló wá mú wá níbi míì tí wọ́n ń ṣe nísìnyí ẹ kò sáà mẹ́rin wọ́n kàn ní pé kìíní náà ṣáá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká ṣe kíní jama ká fura ìyípadà ó ti ń ó ti ń bá wọn nìyẹn ẹni tó bá ti wá rí báyìí àwọn tó bá jẹ́ àwọn olùgbọ́rọ̀ ọlọ́run àti olùgbọ́rọ̀ òdodo tí fìtínà bá ti ń dé nínú iṣẹ́ tó wá ṣe jù ó náà ni pé ó wá sùn pinya láàrin àwọn ta ló gbé òdodo bá ní haqqan àtàwọn òwò ni wọ́n kàn gbé nígbè Ah, fèèkì pé wọ́n kàn fi ń tàn àwọn èèyàn ni fìtínà ló wá ti wá dé pé ẹ̀ẹ́n àṣebí lágbájá sí yìí rèé yóò jẹ́ alẹ́ máa mọ̀ pé àníta ni tí sì ń sọ èyí tí ń sọ lánàá tí ò kú òun bẹ́ẹ̀ pẹ̀lú òdodo ni o tí èyí ti àìkú òun bẹ́ẹ̀ títí tàbí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ìhùn sábà ń sọ lẹ́nu dọ́mẹ́ta rẹ̀ eléyìí kìí ṣe pé àwọn dùn áàtì nìkan ló bá rí kódà àwọn ọmọ áàtì wa náà láwọn ìyàwó tó ń bẹ́ nílé ṣẹlẹ̀ tọ́lọ̀ bá ti ṣàánú àwọn ọwọ́ tí kálukú fi mú súnà láwọn year 2000 2002 2005 tí kálukú wá fọwọ́ mú súnà bẹ́ẹ̀ ìwọ tọ́lọ̀ ń bá ní kọ́ọ̀tì mọ́ bẹ́ẹ̀ dàsìkò yìí sàkùnkìlà rẹ̀ kò rí o nítorí pé láti àwọn bíi 2015 àwọn atẹ́gùn kan ìfẹ́ ìtọ́wátẹ́gùn ní tí ń fẹ́ báyìí ẹkàn wọ àárín àwọn obìnrin wa lọ oríṣiríṣi style ìdáàbò tó ti wà níta nísìnyí ọlọ́run mọ̀ yẹ àní àwọn obìnrin wa ti ń lo nìkọ́ọ̀bù bọ́n ti wá wo nìkọ́ọ̀bù ó tún wá nídìí ká tó sọ fún wọn pé ṣẹ́ẹ̀sì nídìí kẹ wọlé kọ́ọ̀bù báyìí ọ̀rọ̀ mi ò yé jọmọ́ bá àní èyàn ti wọlé kọ́ọ̀bù a tún wá sọ fún pé ah, ẹ̀ tí ìbò ní dáadáa wò ṣé ìjáàbù ń kọ ẹ̀ ní wọ ìjà tẹmọ tó bá ó lo nìkọ́ọ̀bù lóòótọ́ àmọ́ ibi tí nìkọ́ọ̀bù nìgan jẹ́ fáṣà dé nìkọ́ọ̀bù ń gan ní bá ti rí gan yóò mọ̀ kú ara pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń wọ̀ ẹ̀wọ̀ bá ti rẹ́jẹ̀ bá àpèsè ẹ̀wọ̀ gbogbo ẹ̀ nísìnyí báyìí jìlbáàbù nísìnyí wọ́n làwọn gbé kan lẹ́gbẹ̀ẹ́ bí gbé kan lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n wà kínní kan wà kínní kan irú wọn wá pọ̀ lórí social media gbogbo àwọn télọ̀ sọnù àwọn mọ̀ọ́mọ̀ ọ̀sàfihàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wa náà wọ́n ti fọ́ọ̀lù sílẹ̀ tẹ́lí bó ṣe wá lọ láàrin àwọn sisters ẹgbọ́n sáré àwọn brothers náà ẹ wá wò láwọn 2002 2000 2005 táwọn yìí subhanallah ọlọ́run ló mọ ẹlòmíì torí pé fẹ́ lo pé a lè gbà kọ lọ bá tẹ̀mọ́ wọ̀jáàbù àṣẹ òun tún ní ṣọ́ọ̀ṣì iye pé a lè kúrò lé nítorí ẹ̀ ǹjẹ́ ìmọ̀ pé àwọn ẹrú ẹni tán lè kúrò lé nítorí pé wọ́n wọ ṣọ́ọ̀ṣì lánàá ọmọ tí rẹ̀ mọ̀ ti bàlágà lé mi òun gan ní sọ pé ṣọ́ọ̀ṣì yẹn àwọn afáàkan ti ní kèsì wájú torí gan ní ànábì pé kò sọ̀rọ̀ pa inna lillahi wa inna ilaihi raji'un subhanallah ẹ aṣọ aṣọ mọ́ ń balẹ̀ ní sóhun kí ní òun torí òun fi bẹ́ẹ̀ lágbára mọ́ gbogbo nǹkan tí wọ́n ń da nǹkan rú náà wọ̀nyẹ̀ lójú rẹ̀ ọlọ́wọ̀n àti ilé àti ọlọ́mọṣà mọ́wájú wọn Allah zakunla ẹ̀dàkùn ọ̀rọ̀ yìí náà nílì ká sọmọ sí nísìn àwọn ọmọ ha tí wọ́n ewu fíìmù lánàá fíìmù náà wò nísìn wọn sẹ́rí fíìmù ọ̀nà méjì náà wọ́n gbà fi wò wallahi alazim mo ti rí onímìkọ́ fúnra rẹ̀ náà ló wá rojọ́ fún mi fún ara rẹ̀ nígbà táwọn tó táwọn ìdè náà sí fúnra rẹ̀ àwọn obìnrin nulé àwọn àbàjà nulé ìjẹ́ kí náà bàjà sí ó mú kíní kan ìkéṣẹ́ ti kì ní tẹ yá lánàá ẹ̀bí ẹ̀bí ìdápadà ṣe nígbà tí àwọn fóònù ti ń bẹ lọ́wọ́ wa yìí táwọn fóònù yìí ti wá dé ṣe àgbé àwọn péèjì kan ń bẹ fíìmù náà máa ń gbé síbẹ̀ irú àwọn péèjì yìí àwọn wúmù ti ń fólò rẹ o àwọn bírọ́dà jù wa gan-an aláì wọ́n ti ń fólò rẹ àdánwò ti dé o àdánwò ti dé o ìwọ́tọ́lọ́ ń bá lọ sí ń bẹ lórí irú súnà tàná dákùnmọ̀ bá rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ yorùbá kò bẹ̀rù ọlọ́wàá ẹjọ́ ti ń lọ òbíkàdé ọdún ti lọ bẹ́ẹ̀ gbogbo èrè sí àwọn èèyàn dájọ́ sí bí ilé ìtú tí wọ́n bí wọ́n ní ẹjọ́ kan torí ti ọ̀gá àwọn kan lọ ní orí àwọn mídíà social àwọn àti social media wípé bí Facebook Instagram nípa oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ń jẹ́ àbí ìtìjú àbí tí ó jẹ́ káwa tá a jẹ́ alùpùpù náà sáré ọ̀rọ̀ sọ̀rọ̀ pápájú nípa ọ̀rọ̀ bí àwọn prof pòfẹ́sọ̀ ọláró bí wọ́n ṣe kí ẹni àìlọrin wọ́n yẹ dápẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí kálímọ̀ bá ti rú sí dandan. a ti sọ lórí yàn. na ó ti sọ lórí yàn. wọ́n ní ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ ẹnìkan ní. ọ̀dà kan ní ah, kẹ́lìmọ̀ kan ṣùgbọ́n alhamdulillah ṣùgbọ́n àti ṣùgbọ́n ọ̀rọ̀ yìí a ti sọ̀rọ̀ lórí ẹ̀ ní ṣókí ó náà ti lọ lórí mídíà a máa àdánwò kan wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀dá kan já máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tódòdó ọ̀rọ̀ bá ti ń délẹ̀ ẹ jẹ́ kí a máa fi bẹ̀rù ọlọ́run kájọ máa fi gbọ́ fún ara wọn ká má sọ ní àsọlé ká dẹ̀ tún má sọ ní àsọ tí ò ní tí ò ní tó ọlọ́run ló mọyé ìpè tí mo ti gbà lórí ọ̀rọ̀ gbójú ọ̀rá kékeré mọ́ àmọ́kọ́nà kó sáà ní ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run òdodo náà ni yóò máa jẹ́ mo wá rí ọ̀rọ̀ kan lénìí ìkànnú àwọn táwọn yìí oní àdúgbò jáde nínú àwọn olùyà àwọn ògbóǹtarìgì ni ó wá máa máa lọ mú ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá àti tí wọ́n sọ ní èyí ó tún wá mú wá ó wá mú wá tí wọ́n ní inú tí ò kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ó ara wọn ọlọ́pàá ó mú ẹnì kọ̀ọ̀kan wa náà dúró àwọn nǹkan yìí ó ẹni bá wá ṣẹlẹ̀ sí ẹjá ìṣẹ̀ máa gbà pé kí ló ti ṣẹlẹ̀ sí ìjọmọ́ mistake ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà nù la ma'suma min al-khata so tí mistake máa ti wá ṣẹlẹ̀ kò ló kọ méjì tí láàmọ̀ pé kí wàhálà àti ẹ̀tọ́ wá ń pariwo àwọn tó kù káàkiri ẹ wá balẹ̀ ayé àwọn ọmọlọ́mọ jẹ́ ẹnìkan máa kúnlẹ̀ kí ní kan wá ṣẹlẹ̀ ẹ àní kò sọ mistake ni mistake ọmọdé kí ni yóò máa jẹ orúkọ tá a sì máa pè náà nù àwa nítorí káwálẹ̀ tó wá sí ohun tó wá kù ní káwá gbé gbangba ó yẹ lọ́rin wà bọ̀ wá ilódé òkunlẹ̀ ní rẹ̀ hàn ó ṣe lọ́run wọ́n gbogbo n'inu emejeka je ní kan àwọn nípa pé àwọn òrùjúdù tí ẹ bá ń ṣe fún àwọn àwọn tí bá wọ́n ní máa ń ṣe ìgbìyànjú pẹ̀lú àwọn àǹfà ìfẹ́ máa ń jókòó pẹ̀lú abẹ́ máa ń pè wọ́n ní kọ̀kọ̀ kó tó lè fẹ́ bọ́ síta láti tí wọ́n ṣe. ọlọmọṣà fún àwọn ìbéèrè tí ó wáyé ní ilé mi ó lágbára díẹ̀ ìbéèrè pé ọlọ́run láti fún ọ wáyé mi ọlọmọṣà àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́pọ̀ sì kó wáyọ mídíà náà ara ti mídíà dálẹ̀ òun náà lè àṣẹ rí gbogbo àwọn tí ọlọ́run bá kádàrà pé ọ̀rọ̀ wá lórí wọn ìran méjì ni wọn àwọn tí ọ̀tá súnà yányán àwọn yóò bẹ̀ èyí tó pọ̀ nínú irú àwọn èèyàn báwọn èyí pè wọn wọn yìí ló fà á ó ní pé àwọn àlùfáà wa kan ti pe àwọn kan lánàá èpè rẹ gbé wọn ṣẹ ń dá fún apá ìyá rẹ ọlọ́run wọlé ajẹ́sìn ṣe lọ́wọ́ ìfẹ́ àfà jẹ́lẹ̀ à oníjúlẹ̀ bó ní gbé jẹ́ ìsàlàyé fáwọn àwọn èèyàn lè yín kọ́kọ́ mọ́síyàn lọ́nà náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ yóò máa pọ̀ bọ̀ ẹ̀mí ìpọ̀mọ̀ ní o yà sọ̀rọ̀ tó gbóhùn rẹ̀ ó gbọ́dí ìrọ̀lá kọkọ́ tàbí pé ikú ọ̀ ní sọ̀rọ̀ mọ́ láíláí à òde tó bá wọn lórí ọ̀rọ̀ ìlú náà tó ẹrú àwọn yìí ṣẹ́wárí àwọn ìrẹ́ lẹ́ẹ̀kejì ó làwọn àrán tí wọ́n bá fojú jọ súnà ṣẹ́láwọ̀ tó bá fojú jọ súnà yẹn Allahu a'lam ọlọ́pàá àmójúkò fún ọ ọ̀pọ̀lọpọ̀ gbangba mi mo lè má ní àǹfààní sí ẹlòmíì directly wọ́n wá lè láwọn tó súnmọ́ wọn pé ah ẹ̀bá fà lágbájá sọ̀rọ̀ nípa kìlì ẹnìkan ti lè kọ̀rẹ́tì nǹkan torí yìí ìṣèṣì nǹkan míì sì ń bẹ deliberately èmi náà máa ń filẹ̀ tẹ́lọ́ lọ́wọ́ bá ní àwọn èèyàn kan máa rò pé olúwa rẹ̀ sọ̀rọ̀ ni aláwọn àgbàlagbà tó yẹ kán sọ àwọn ọ̀rọ̀ míì síwájú ìlú wa mo máa máa fi kan tí ó sọ nígbà tí wàá rẹ̀ tó sọ èyí ọmọ asọ́rọ̀ lẹ́yìn àtẹ̀yìn rẹ̀ ah, tí a fà sọ lóló ní ọ̀lẹ́ agún wọn ah, àrẹ́mì náà fẹ́ sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rò pé ẹnu àgbà ìlòbí ṣe kí ní ètì ń gbó ẹwárí ẹlẹ́ẹ̀kẹta ó ní tí social media dálẹ̀ náà tí àwọn àkàntán rò bóyá àbíbá kan ó online so question mi ìwọ́n béèrè

àtúnṣe tí wọ́n bá kópọ̀ èyí wá ń jẹ́ kéèyàn máa dàbí eléyìí gbogbo yẹn táà ní ó ṣe àtọ́ àwọn ọjọ́ mélòó kan tí gbogbo ẹ wá tẹ̀lé ra wọn báyìí ọlọ́kàn ní kó ti tẹ̀lé ra wọn ni wà mọ́lá pé àwọn ọ̀rọ̀ náà ó tẹ̀ tẹ̀lé ara wọn ọlọ́mọṣẹ́ àtúnṣe kọ̀ọ̀kan wa náà sí ọlọ́run tó wájú ẹ má jẹ́ àbèrè béèrè níbi àmọ́ ọdún àbúrúkà béèrè béèrè wọ́n ní ẹ̀dá kan àwọn gbìyànjú láti fi gómọ̀ sí mátọ́rọ́tà láàrin àwọn ọmọ àti wọ́n yẹ ṣùgbọ́n èyí tí wọ́n fi mójútó ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ tó máa ṣàlàyé ìmọ̀lẹ́ láàrin ara wọn wọ́n lọ́tọ̀ ní tí wọ́n lọ rán ẹ̀bí bí wọ́n ti kọ́ síbẹ̀ náà ní ẹni ká máa sọ̀rọ̀ bí ó ti dí pẹ̀lú ọkọ rẹ̀ nínú ilé tí ó wà máa tọ̀ mẹ́tì nínú sẹ́ àbú nínú ilé wọ́n lè dákẹ́ bá ti fún wọn ní márùn-ún pé tí wọ́n bá lọ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ nìkan mójútó kama sọ gbogbo mọ́ ẹni tí sọ fún orí kama sọ gbogbo mọ́ àwọn òmàhàtì wa ọlọ́mọ́sà bá tún wọ́n sí akọjá akọ́ mọ́ kéré kan wípé ẹni ká sọ̀rọ̀ ẹ̀rùn ká sì mọ́ sọ ilé ìsọfún ilé fàákíhàtò nìsà fàákíhàtò àdìnìsà nǹkan pápánu àwọn obìnrin àdámọ́ wọn ni a má dáwọ́ burúkú ni tó lè gbé ẹ̀wọ̀n jahannam láwọn obìnrin ṣe gbọdọ̀ ogun ẹ̀tọ́ bá rí kóhun wà nínú ipò báyìí ọ̀ṣọ́ra wọn ṣẹwárí wọn fúnlẹ̀ má bunú léhun tó kéré o tẹ́lá àwọn kan bẹ àwọn association ṣẹṣẹ tí ń bẹ láàrin àwọn òbá àwọn dúró dúró pé tọkọ yìí báyà jùlọ ṣe sáré yá ah, ẹ̀ṣẹ̀ ti wà gbogbo ọ̀nà wo ọkàn rí pé ìyàwó òun tó wọ́n bá délé báyìí inú rẹ̀ wà dùn tó bá ju kí ní òṣèlú báyìí etí olùwọ́n náà kàn fọ́ ni ọ̀pọ̀ báyìí yóò kàtúsọ̀ kejì náà ni áá ah, kí ló ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ ti ń gbaná sí ní gbòmí ni o ìyẹn wà fàkóbìnrin o mọ̀ rò pé ah, àwọn ilé ìfà wọn mọ̀ pa ìgbésà yìí lọ́pọ̀ láya wọ́n mọ̀ létú ni o aláì wọ́n mọ̀ létú ni o ọgọ́rọ̀ wọn àti tó kàn àti tí ó kàn àwọn ìwà yìí agbọ́dọ̀ máa jùlẹ̀ ní ọlọ́dá kọmọ́sí àtúnkọ̀ kọ̀ọ̀kan wá sí وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم